ti ń gbọ́ America Chicago Paris Manchester Canada London United Kingdom etc na fresh fm dey make dem fresh o oh. ìwọ náà darapọ̀ báwọn jẹ sọ́kókó ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń tún ní láyé tó àtẹ̀yí tó kọ́ ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí ó fẹ́lẹ́ bọ́ọ̀lù tó o tún dán one five dot nine fresh fm ajá balẹ̀ tuntun. fresh one oh five point nine fm ilẹ̀ jura wọn lọ orin jura wọn lọ gbajúgbajà jura wọn lọ. Ah, látòwúrọ̀ títí dalẹ́. lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine ó kìlọ̀ ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí i ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. àjàbalẹ̀ àjàbalẹ̀. àdọ́pẹ́. ọpẹ́ ni fọlọ́hún. yes ah, ọjọ́ méjì àbọ̀kọ́ ló kù kọ́dún yẹn parí. sáàbọ̀ ah, tó ń bẹ lórí ẹ̀ ní ẹ̀ já sọ pọ́jọ́ méjì. ok òní twenty nine ó sì pọ́jọ́ mẹ́ta. òní ló bù ọ̀la lójú. Hmm, ọ̀la ọ̀la làlámísì. ọ̀la làlámísì. ìjọ ọ̀túnla ni ìjọ Jímọ̀ lọ́dún ọkọ̀la. àìsùn ọdún ẹ ká pè lọ́jọ́ mẹ́ta ah, tabaka níka. tabaka lẹ́rẹ̀ bẹ́ẹ̀ mọ̀. tabaka lẹ́rẹ̀ bẹ́ẹ̀ mọ̀. Ah, èyí eh? tó kù kọdún parí àmì eh, eh. ọ̀rọ̀ Elédùmarè má jẹ́ ká kọdún lọ́tẹ̀ lọ́tẹ̀ Jagunmade ti sọ ó ní má kara mọ mọ ṣe kinní kan gbàgbé gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ ṣẹlẹ̀ bó ṣe ń lọ ni kò jẹ́ ká máa tẹ̀lé ní ọ̀rá yẹra nù. bá kara bọ̀ kara ọkàn oh, why worry if you worry you go die if you no worry you go die. don't eh, worry why worry mo ní ẹmọ karamọ náà gẹrẹ ó ní gbàgbé gbogbo bó ṣe ṣẹlẹ̀ ẹ máa bọ̀ sálẹ̀ rẹ bẹ jáde ẹ wọ́n bá wọ̀ o ṣe tọ́kì ọgbà láta ẹja àjọ máa fà ayé àjọ máa tọ́kì ẹ̀. àbọ̀bọ̀ tó tiẹ̀ wàá mẹ́rin tó tiẹ̀ wàá tiẹ̀ déládé hmm. ẹnìkankan ò rẹ́ ẹnìkankan kanra mọ́ báyìí kí ló dé. Ah, ẹnìkan kò rẹ ẹnìkan kan tí kálukú ní bá hmm. bó ṣe ń bá anyhow anyhow kálukú kan fèwé pọ́n tiẹ̀ ni kálukú kan ń fa kọ sí tiẹ̀ ni so bó wù ọ́ ọ pé ìkíní kan ọwọ́ àǹkárá mímì àwọn kan tèmi o èmi ò sì rí ọkàn rà bọ́ ẹnìkan ò tiẹ̀ rẹ ẹnìkan kan ra mọ́ ayé àtijọ́ ni ẹ lọ. Eh, ah, ó béèrè mi ṣé bá ṣe ń ṣe nìyẹn ó béèrè mi ṣé bá ṣe ṣe bá yé ṣe wà <laughs> ní. wọ́n lẹ́ni tí ọba ní kíní kan kì í dáṣà mọ́ kíọ̀kíọ̀ kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi kan ló sọ bẹ́ẹ̀ bọ́mọ wá kí ni owó ni iná ni. mo ní mi ìbéèrè ẹ eh, ọmọ jẹ akanra èmi ò béèrè ara mi. rárá èèyàn méjì ni mọ èèyàn méjì níjọ jẹ̀bi ò béèrè mi bí n bá béèrè wọ ìwọ ìbéèrè tèmi ni akáàárọ̀ o eh. akáàbọ̀ sí gbàgede ajá balẹ̀ ọjọ́ péréte náà ló kù kí ọdún yìí kọ́ tẹnubodò ìwọ̀nba tó wá ṣẹ́kùn hmm. ọlọ́run o àwọn oore tó kù mbẹ̀ kò lè àlọ́ àmín kò lè àlọ́ àmín torí aṣá àti kọ́ pé kásì rí àánú gbà lódìde tó pẹ́ mi ó bá ra àánú gbà ọdún ó dùn fún un n táwa fẹ́ nù hmm. a sì ti mú wọlé àṣẹ ọ̀rọ̀ ti jáde àṣẹ tẹ̀lé yẹ́sìkẹ̀ àwọn ìwé wa mẹ́rẹ̀ẹ̀rin ṣé Daily Sun wà àbí The Nation náà ni. ẹ eh, The Nation ọ̀rápálá wa eh, ọ̀rápálá. again again. <laughs> Eh. okay The Nation Nigerian Tribune The Punch àti Vanguard àwọn ìwé tá a kó wádìí fún tòórọ̀ yìí nìyẹn hmm. wọ́n ní twenty twenty three nǹkan lẹ̀kùn gbọ̀ngbọ̀n á dìbò ìbò lolúborí ìṣẹ̀lẹ̀ ọdún twenty twenty three ọ̀hún hmm. bó tiẹ̀ sí pé twenty twenty two ò la sì ń wò lọ́ọ̀kan yìí àmọ́ síbẹ̀ náà òkèrè lolójú jíjìn ti mẹ́kún sun ìlànà lílo ìkànnì ayárabíàṣá fi gbé èsì ìbò lọ síbi tí wọ́n ti kéde electronic transmission transmitter of results wọ́n ní àti kò tí ì sú ọ kò sú ọ pé yóò ṣeé ṣe torí nínú àwọn ìjọba àbílẹ̀ tó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àbàtẹ̀ seven seventy four local governments tí ń bẹ nílẹ̀ yìí ọ̀ọ́dúnrún lé kan nú àwọn ìjọba àbílẹ̀ ní òní internet facilities ní ò léròjà ìkànnì àfikànsíra ẹni nítàkùn àgbáyé kankan gàdàgbà gàdàgbà ní ọkọ̀ ìròyìn lákòrí ẹ̀kúnrẹ́rẹ́ bẹ̀ ẹ̀ gbọ́. ọ̀dà lára ìròyìn tí wọ́n kọ gàdàgbà tí sáńbọ́ọ̀dù ẹ̀ tó tóbi tó hẹ̀rẹ̀ǹtẹ̀ òun náà ni eléyìí níwájú ìta gbangba ìwé ìròyìn ti The Nation láàárọ̀ tí ò ní níbi tí àwọn àgbà méjì tí wọ́n ti sọ̀rọ̀ ní ńlá sí ara wọn wọn ò búra wọn o àmọ́ àsọyàn ni Ọbásanjọ́ sọ fún bàbá Edwin Clark ó ní epo tí wọ́n rí ní Niger Delta kì í ṣe ti Niger Delta ti Nàìjíríà ni hmm. ohunkóhun tí wọ́n bá rí tó bá jẹ́ nǹkan àlùmọ́nì lẹ̀ tí Nàìjíríà bá sì ń jẹ́ Nàìjíríà tá a sì jọ ń jẹ́ Nàìjíríà ibi tí wọ́n ti rí nìkan kọ́ lónìí o hmm. àjọ ni gbogbo wa ni. Hmm. ló jẹ́ kí ìlú ìyọ́mọ jẹ́ ìlú àjọ ni. ìlú àjọ ni ni. wẹ́ẹ̀ dán. Hmm, ó deep ilé ìgbìmọ̀ asòfin nàìjíríà wọ́n ti fi àfikún ètò òṣùná wọ́n ti fàbẹ́ ìṣọwọ́ sí ààrẹ muhammadu buhari fún ìbuwọ́lù ìta gbangba the punch ni wọ́n kọ sí. ẹni tí í ṣe ààrẹ ní orílẹ̀-èdè kìíní tẹ́lẹ̀ ẹ̀gbọ́n nǹkan báyìí bí hmm. yàyà jámẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ pé wọ́n ti sọ báyìí wípé àwọn èèyàn tí wọ́n gbẹ̀mí wọn ti ṣe ọmọ orílẹ̀-èdè nàìjíríà àwọn bíi mẹ́sàn-án wọ́n ní yàyà jámẹ̀ wọ́n ní ó jẹ̀bi rẹ̀ o torí pé wọ́n gbẹ̀mí ọmọ nàìjíríà lábẹ́ ìwòran rẹ̀ ni erika nínú ìwé ìròyìn ti the nation ìtọ́jáde láàárọ̀ ti òní yìí. jámẹ́ Gambia bíbélì. náà ni. Hmm. Hmm. ẹ wo ẹnìkan yìí jágbe mọ́ ní tibí kó gbé tọ̀nà fún ẹ̀mí àǹtí bàbá Clark sọ òótọ́ pọ́nbéré ni Jonathan ó lé àwọn ọmọ ikọ̀ ológun Boko Haram kúrò láwọn ìjọba ìbílẹ̀ mẹ́rìnlá bẹ́ẹ̀ ni ní Borno kì í ṣe Buhari ló ṣiṣẹ́ yẹn o Clark lọ sọ ó ní yes mo sọ mo dúró tì í ìta gbangba Vanguard ni wọ́n tún kẹ̀dẹ̀ yẹn sí kẹ̀ lára àwọn ìròyìn tẹ́tùn láǹfààní láti gbọ́ sẹ́rí látàrí kánífà lè tọ́ ká kúrò lójú wọn ní Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun jò ní wọn ni ààfin onígbàyè ti ìgbàyè ọba Joseph Òkúnlọ́lá òní ṣe ni a ti náà bọ́ wọ́n sì jó ọ̀kadà mẹ́wàá níná àti àwọn ọkọ̀ méjì nígbà tí kánífà tó kálẹ̀. Ah, Ọbásanjọ́ ti sọ fún Clark ẹ wò ó a ò lè ní ìlú kì í lọ́ba méjì balógun ọkọ̀ méjì yìí sí nínú ọkọ̀ bí ò bá ti ní nǹkan míì nú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ìgẹ́ta síbi Ọbásanjọ́ sọ bẹ́ẹ̀ fún baba Clark ìròyìn ń bọ̀ lórí ẹ̀. òun náà ni mo kọ́kọ́ tú lẹ́ẹ̀kan lórí ìtùnú Babalọ́lá ẹni tó gbẹ́mìí sínú àtìmọ́lé ní ìjó ní ní Côte d'Ivoire wọ́n ti sọ báyìí o wípé àwọn mọ̀lẹ́bí wọ́n ti kọ̀ Wípé ìwádìí tọ́pọ̀ ọmọbìnrin náà wọ́n láwọn ò fẹ́ o wọ́n sì ń fẹ́ ìdájọ́ òdodo lórí ikú ọmọbìnrin ìtùnú babalọ́lá. uche nwozu tí wọ́n kó nípa pamọ́ra kúrò nínú ilé ìjọsìn ní ìpínlẹ̀ imo àna rochas okorocha ó ti sọ̀rọ̀ pé wọ́n fẹ̀sùn kàn mí wípé mò ń kó nǹkan ìjà olóró mhm. pamọ́ mo sì ń kó fún ikọ̀ agbébọn militant ẹ̀sùn tí wọ́n fi kàn ún nu uche nwozu ẹ mọ̀ pé wọn ò wojú uche rẹ̀ tí wọ́n fi palẹ̀ uche mọ́ nínú ṣọ́ọ̀ṣì yóò ní tọ̀ hmm. ìta gbangba Vanguard ló tún wà láàárọ̀ yìí o. nínú ìròyìn míì tó ní í ṣe pẹ̀lú ti covid wọ́n ní ẹni tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣèdánwò jambu tí ó bá ti pé ọmọ ọdún méjìdínlógún wọn ò wulẹ̀ ní béèrè pé káàdì tó fi gba abẹ́rẹ́ dà. Hmm, ok yes ìpínlẹ̀ Imo wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bá Okorocha ọmọ rẹ̀ àna rẹ̀ àna rẹ̀ tá a sọ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bàfà pẹ̀lú bí Uzodinma bó ti ṣe tẹ̀sẹ̀ bọ ọ̀rọ̀ náà ìròyìn ìta gbangba Vanguard ní ọ̀kẹ́dẹ̀ tún kọ̀ yẹn sí o. wọ́n tún ti ń ṣe àlàyé báyìí o wípé lassa fever ibà ọ̀rẹ́ rẹ̀ ó tún ti gbéra sọ ní ìpínlẹ̀ Bauchi àti ní ìpínlẹ̀ Bọ̀yè wọ́n ní àjọ tó ń ṣèwádìí ìtànkálẹ̀ àrùn iná ló tún ṣe ìwádìí kan eléyùn inú ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ láti rí ka olùṣọ́ àgùntàn tí ń mójútó ìjọ catholic ní madala ẹ̀rántí ẹ̀gbàgbé ẹ̀gbàgbé ẹ̀rántí ó ti sọ̀rọ̀ pé ìṣẹ̀lẹ̀ ọjọ́ ọdún kérésì ìjọ òní níbi táwọn boko haram ti lọ ju àdó olóró ní àbújá gbogbo ìgbà tí kérésì bá ti ń wáyé la mọ̀ rántí ọjọ́ burúkú èṣù gbomi mu hmm. ọbẹ̀ ìdòmàrè kó dákun kọ́mọ̀jì aríró ẹ̀ mọ́ ojú ìwé kẹjọ ìwé ìròyìn punch fún tòórọ̀ yìí. ọ̀dà á lọ sí ẹ̀ka àpolówó ọjà wa ní pápápá kó tó di pálọ̀ ẹgbọ́ eléyìí o hmm. ìròyìn bú ni o wọ́n ní ajá tó rí ni tí bá ń jó tí ń jó tí ń jó tí ń yọ̀rù tọ́ba rí ni tí bá ń gbó nǹkan kan lórí o hmm. eléyìí ọ̀wá gbó lásán o wọ́n ní ajá kan ní ìpínlẹ̀ cross river ní ní ọjọ́ kérésì kọ́la hmm. olówó rẹ̀ ń sùn jẹ́jẹ́ ń jẹ́jẹ́ ni o àfi hán lọ́ba fi eyín gé ní tí olówó rẹ̀ fi ń jẹ́ ọmọkùnrin irọ́ ni o ó sì fi eyín fàjá. àjẹ o ṣé nàìjíríà ni. Eh, bóyá nàìjíríà cross river wà. Ah, abẹ́rẹ́ rẹ̀ ò pé ni. ó lè ah, ó ti fẹ́ ya dìgbòlugi nù. Ah. olówó rẹ̀ ń sùn jẹ́jẹ́ jẹ́jẹ́ ní kérésì kọ́lá ni o. jíjá tó já kínní báyìí ńlọ pàpàpà ẹni tó ń sìn nǹkan kankan ni ó di o wọn ò ní di nǹkan tá à ń sìn mọ́ wa o. àmín àmín ọlọ́run ìta àmúsìn ò ní wá di tí ó wà dọ̀tá wa o àmín o àmín o àkókò adìẹ gan lásán tó bá fọmú mọ́yàn lọ. ó lè mọ sáyàn jẹ yọ sáyàn jẹ o tí ọmọ lè yàn kí eléyìí ò gbẹnu tán. ọgbẹnu tán bá di lọ́sàn-án àmọ́ mójútó ó ti tó já lọ ẹ̀ka kó lọ́ọ́ jù. bá a ṣe ń lo ẹ̀ka eléyìí tó sọ wọn òyì létí já múròyìn ayọ̀lé sórí ní ìdáhùn sí ìbéèrè àwọn olólùfẹ́ mhm. àti olólùgbọ́ káàkiri àgbáyé tí wọ́n ní ká tún gbé Rubicon wá fún ti ọdún tuntun a ti wá foríkorí pẹ̀lú àwọn ìgbìmọ̀ aláṣẹ wọ́n ní ọjọ́ kan péré Sunday ọjọ́ kejì ọdún sunday tá à ń wò lọ́ọ̀kan yìí tí í ṣe ọjọ́ kejì ọdún new year mhm. òun náà ni rubicon tó máa wáyé ẹ̀ẹ̀kan ọjọ́ kan péré ní KS àti Fresh FM náà ni ọjọ́ kan péré òun for now <laughs> lẹ́yìn ẹ̀ àtúntò mọ̀ tó ń ṣe é èmi tí n tiẹ̀ ti wo èmi lọ́wọ́ àwọn farabalẹ̀ ti bí ẹ lẹ́yìn tá à ń wo èwo ràn. di irú bí kọ̀ǹkọ̀ o àwa ń bẹ̀ á tó wò á fẹ́ wòra wa bẹ̀ á wò tẹ́kì o. ajá balẹ̀ ajá balẹ̀. Crossfire Church International gbogbo fàdúrà gbárí ó tún ti yá nínú ìṣòro májẹ̀mú ọlọ́jọ́ mọ́kànlélógún ẹ̀kan lọ́dún twenty one days annual Christian Vigil níbi tí olúwo ti máa pinnu ọdún tuntun fún àwọn ènìyàn ní Godfire Church International àwọn tọ́gbà tọdún twenty twenty one ojoojúmọ́ ni wọ́n fi ń jẹ́rìí ayọ̀ ti twenty twenty two mà tó ti kó àkòrí kìnìún ìyá Judah the Lion of Judah January one sí January twenty one twenty twenty two níṣòro alágbára milẹ̀ títí yóò wáyé aago alẹ́ eleven pm níṣòro ó máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ nígbà tí olúwa ń bá lo àwọn ìránṣẹ́ rẹ̀ pásítọ̀ Òjó Tìjání prophet Mike Agboola apostle Dẹjọ́ Lágbóyè àti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ olórin ẹ̀mí ló dáre melody lady evangelist mobisola akikoye àtàwọn gvc ima choir nígbàtí prophet doctor and pastor mrs pf tàlàbí ọmọ gba gbogbo èèyàn lálejò ní gospel yacht church international gani yubelo street fẹlẹlẹlẹ out challenge ìbàdàn telephone zero eight zero thirty three fifty four twenty four thirty six àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá mama atm pos èèyàn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card mama atm pos àwọn bára máa mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ yà ń kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for real event center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó lówó pẹ̀lú ìrọ̀rùn. ẹ wá ẹ jẹ́ kí a kọrin tuntun sí olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé ìròyìn ayọ̀ fún gbogbo èèyàn nípínlẹ̀ ọ̀yọ́ àti agbègbè rẹ̀ ọdún tuntun ní kàlẹ̀kùn gbọ̀ngbẹ́ yìí ẹni tó bá sì mọ̀nà ńlọ yẹ ká tẹ̀lé o ẹ̀yà àti yáyá jáde kájọ darapọ̀ mọ́ ikọ̀ àti ìríjú olúwa wòlíì àgbà jíẹ̀fà dẹ́tìbẹ̀rù lọ́jọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ìyún oṣù tá a wà nù rẹ̀ yìí thirty first of December ní ìjọ ìgbàgbọ́ àti ìyanu ti àgbáyé First and Miracle International Church ní koríta alálùbọ́sà àyágànkù Ìbàdàn níbi tí ìránṣẹ́ Ọlọ́run alàyè tí ó ti máa ń léwájú àwọn onípòjìpò èèyàn tí a fẹ́ tayọ lọ́dún 2022 láti rékọjá sínú ọdún tuntun pẹ̀lú ọwọ́ agbára àti ìfàmì òróró yàn eléyìí tó tayọ aago mẹ́jọ alẹ́ ìnìsí ó bẹ̀rẹ̀ ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ àti ìbùkún ọdún tuntun ìní ọlọ́run ó tún fi ọwọ́ ìránṣẹ́ rẹ̀ pín fún àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹ̀bùn ọdún tuntun bó bá jẹ́ èmi àti ilé mi ní ìfàmì òróró yàn tó yàtọ̀ ńlá tẹ̀lé wọnú ọdún tuntun wòlíì àgbàjì ẹ̀fọ́dé tó bẹ̀rù ènìyàn ọmọ gba gbogbo èèyàn lálejò lórí òkè Síónì yára tètè máa bọ̀ wàá wo Jésù oníṣẹ́ ìyanu ojú ni ìmọ́lẹ̀ ara kédùmàrè má gbójú lọ́wọ́ kó wa wa tí kùdìẹ̀kùdìẹ̀ bá dé bójú yóò kan gbogbo ara ní òfin yẹ kó o mọ́rọ̀ ojú àti àlàáfíà rẹ ló ní yọ̀bọ́kẹ́ torí ìlera tó pójú owó ní ìṣàtọ̀nà fún ọ̀rọ̀ ǹjẹ́ ojú rẹ ń pọ́n ó ń lami ó ń gún ọ tàbí ó fẹ́ máa wò bàìbàì ṣé o lè fi kàwé dáadáa ni tàbí rìn kan lọ́nà jíjìn tó bá jẹ́ bẹ́ẹ̀ ìmúnukà lóhun tó nílò bẹ́ẹ̀ ni ìmúnukà agbálẹ́tọ̀ egbòogi tó dáa láti kojú èyíkéyìí àìsàn ojú tí o lè fẹ́ sọ ní di táwọn olé lọ́sàn gangan ìmúnukà àbájáde ìwádìí ìmọ̀jìnlẹ̀ àwọn akọkọlùkọ onímọ̀ sáyẹn sáyẹ̀nsì láti orílẹ̀-èdè Canada ni wọ́n fi ṣe jáde ìmúnukà ṣàtúnṣe sí àrùn ìtọ̀ ṣúgà ó dá afẹ́ni tí kò rónú sùn bẹ́ẹ̀ ló ṣèrànwọ́ fójú òpó tí kì í jẹ́ ká ìsàn ráàyè wọlé sí ni lára ó ń gbógun ti kòkòrò lágọ̀ọ́ ara kò sí ohun tó ń jẹ́ inú nínú lásìkò nǹkan oṣù tí o bá lo ìmúnukà tọmọdé tàgbà ló lè lò ó torí kò ní ìjàmbá kankan tí ń ṣe lágọ̀ọ́ ara zero eight one six three seven two zero one eight zero zero eight one six three seven two zero one eight zero o ìmúnuka fún ìlera pípé. Owó Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ òtún pélé mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite. Yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó gbàlá hòtẹ́ẹ̀lì reception wa. ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. spa àti massa chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọ̀gbun ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. event center eye máa tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́kọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing of face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé. ọ̀sán road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé. Ajẹ́bí Trọ́dọ̀ Medical Healthcare Center ló kì í. A kú ọdún ẹ̀ a kú ìyẹ́dùn ẹ̀mí àṣẹ púpọ̀ láyé o àjẹbí ni a ò ní pa ìsanrọba àjẹbí trado medical health care center iléeṣẹ́ àpògùn ìbílẹ̀ tó gbà wígbòǹtẹ̀ ìjọba níbi ká ṣe àwọn oògùn tí ò látàtì bíi wẹ́rẹ́ mustapho àjẹbí herbal powder ó lè koko tó kárí ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló ń kíwa kú ọdún kú ìyèdún pẹ̀lú àdúrà wípé àlàáfíà àti ara pípé láàfin ṣe ọdún yìí àjẹbí trado medical health care center tó wà lẹ́yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn lábẹ́ aláṣẹ aláàjì ààrẹ gbọ́lágadé Adé Àwùjọlá àjẹbí ló ń kí wa pé a kú pọ̀pọ̀ sísí ọdún o. ẹ̀yà ṣe púpọ̀ láyé o àjẹbí ni ẹ ò ní fa ìsan rọgbà á kì í. èmi kò ní ẹni Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi. ọpẹ́ ni fún Jésù olùgbà ogun tí gbàdúrà ọ̀ká tí gbàwé ọ̀ká ọ̀pọ̀lá fi yanjú ẹ̀. bẹ́ẹ̀ lógun tá a fọdún yìí jà kò tún gbọdọ̀ jáde lọ́dún twenty twenty two lẹ́nu wọn fi kọ́ sí ìrẹsẹ̀ rẹ̀. prophet and evangelist joseph owójorí pé. ó yà ọjọ́ mẹ́ta tó kẹ́ ọdún sọ́tọ̀ fún ogun ẹ̀yìn ènìyàn fún ìdúgbà àkàṣe. torí òun fẹ́ fọdún tuntun twenty twenty two sóore mẹ́rẹ̀ẹ̀rì láyé onígbòjìgbò gbogbo ènìyàn. bàbá bá òun pàdé nínú ìjọ fear not international ministry sacrifice of praise làkórí àdúrà tuesday twenty eight oṣù kejìlá yìí ni yóò thirty one làdúrà crossover wádùn tuntun ọ̀pọ̀nẹ́sí ọlọ́run àtàwọn ẹ̀kọ́ ní ẹ̀mí ní bọ̀ bí pastor mrs olúrónkẹ́ ẹ̀sán pastor jazz adédigba pastor joseph felsi lady evangelist bùnmi akínlẹ̀yẹ lady evangelist jùmọ̀kẹ́ owólabí pẹ̀lú fear not glorious voice lọ́dúnwọ́ máa lò pẹ̀lú kọ́ rẹ̀ láti fi kí bí ìlú ìbàdàn ọkọ̀ lódòdó ẹ̀wọ̀ kẹ́ ẹ bọ́lẹ̀ níyàlẹ̀ wọ̀ fún ẹ̀ tẹ̀lé wọn olókàdá ńbẹ̀ ẹ̀ sọ fún pẹ̀lú ọjọ́ fear not international ministry tó wà ní onímọ̀lẹ́ estate wọ̀ fún kútẹ́ ńbàdàn jésù lọ́dúnwọ́. ó ti yá àtọ̀ bóyá kájọ òjò wájọ òwe bóyá kájọ òjò ayọ̀kẹ́lẹ́ lórí lójú tètè wá gbà òjò. wà ti jáde báyìí ó mi gbogbo àgbáyé tètè. latest release Dr. Yinka Ayefẹ́lẹ́ mu ẹ̀ lọ́tẹ̀ yìí galaga jù àlùjọ inú ẹ̀ apata pété manifestation làkọ́lé ẹ̀ ó tún gbọ́ nàrà yọ Ayefẹ́lẹ́ ó tún yà láwùdà. òun ò dín ní ènìyàn jáde nínú àbò àwa máa ń bìyànjú the manifestation to ó manifestation akokolukọ orin ọ̀rọ̀ pọ̀tọ́ yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ èdè àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ. latest record ayé fẹ́lẹ́ wọ́n ti sanwó ẹ̀ sílẹ̀ kó tó jáde àti wàá gbé jáde báyìí tọ́ ìtọ̀ ìyọ́bẹ̀ from the studio of aloe production international latest release ayé fẹ́lẹ́ tàpákọ́lé ẹ̀ ní manifestation. iṣẹ́ bàbá iṣẹ́ ni ó kọjá bẹ́ẹ̀ grab your copy now. àmì ṣe wàhálà láti ṣe wàhálà gbogbo àrùn ìjàmbá òbí lábẹ́ ọmọ tó ní kọ́ makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ́sì lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹẹbù gèje top success ni kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹdutọ milẹ titi firiji air conditioner wọ́sí masini àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọlọ́ prókọ́mù àti láptọ̀pù bọ́ọ̀sì ṣe é rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé ọ lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tọ́sí máa ṣàn yòókù díẹ̀díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ bank, lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́ni cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mẹ́ka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight.

kó fún ènìyàn tó nílò orí ọ̀fẹ́ láti kọjá lọ sí ìpele tó kátó wọnú ọdún tuntun. grace for the next level. ẹtú yẹyẹ máa bọ̀ ní crossover tó máa wáyé. níjọ́ ọlọ́run feast of grace bible church. owó nọ́mbà fourteen talafia street mọ́kànlá ìbàdàn. wednesday december twenty nine láti máa bẹ̀rẹ̀. títí wọ friday december thirty one ọdún yìí. aago méjìlá òru wednesday and thursday. aago mẹ́sàn láti bẹ̀rẹ̀ friday. wòlíì daniel ọ̀làdìmẹ́jì prophet and pastor mrs ayọ̀nidé oyèwùmí jẹ́bi olùgbàlejò takurari àlàyé ẹgbẹ́ zero eight zero three three seven six six nine four zero jesus is real heaven is real bàbá Titi. kí ló dé tó ń wò bí ẹni tọkọ jálẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank ó lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó pamọ́ pẹ̀lú wọn t tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀ ọlọ́run ń pè ó ọkùnrin ni ọ́ obìnrin ni ọ́ lórí àdìyí sọ pé ó gbèlè o bàbá tí ẹ̀mí máa ń horu yè lára wọn prophet mb adeyi ààrẹ the true life gospel church international incorporated ògbèrè olùlọ́yọ̀ ọ̀sìn estate lẹ́yìn ògbèrè police station target bus stop ńbàdàn ni ọlọ́run bá sọ̀rọ̀ láti gbé àkànṣe ìpàdé àárọ̀ tọ́sẹ̀ tọ́sẹ̀ kalẹ̀ pẹ̀lú àkòrí olúwa gbọ́ tèmi agogo méje sí mẹ́jọ àbọ̀ ọlọ́run tó gbọ́ ti yánà tó gbọ́ ti jábẹ́sì ó ti ń ṣe bẹ̀bẹ̀ ńbẹ̀ bákan náà ìṣòro méjèèjì yìí àwọn tó lọ ti ń jó jàgínní yòdò ti àárọ̀ tọ́sídẹ̀ẹ́ àti ẹlẹ́ friday ọ̀sẹ̀ tá a wà yìí yóò tó lágbára o prophet mb adeyi ààrẹ the true life gospel church international incorporated elijah àsìkò tiwa tó gbà láti ṣe ayé lóore kí ìpè ìkẹyìn tó dún àyè kánsẹ́lì yọ wà lẹ́yìn àwọn àpàdé láwọn yìí o ẹ máa bọ̀ láàárọ̀ kùtù high thursday ọ̀sẹ̀ yìí àti alẹ́ friday ní the true life gospel church international incorporated ògbèrè olùlọ́yọ̀ lẹ́yìn ògbèrè police station target bus stop nìbàdàn telephone zero zero three three four four eight three five four prophet mb adeyi lóní kó wá wá gbá ìyanu rẹ mú síkú jésù lolúwa. ti pọ́ǹpì o ẹ ti retí wa ti dé ti pọ́ńpì concept wọ̀lú ìbàdàn. ayọ̀ bí ọjọ́ lálẹ́ ní oṣù mare. a ti kóre de fún gbogbo ẹni tó fẹ́ra lẹ̀ dọ́nilé lórí. lọ́nà tó rọrùn gbà lọ́dún tuntun twenty twenty two. káàkiri ìlú gbogbo ni wọ́n ti gbòǹgbẹ́ ti pọ́ńpì. torí pé tiwa ṣe yàtọ̀ níbi kátàlẹ̀ fún ni láìsí wàhálà. tàǹfààní sọ díẹ̀díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ táǹtà. níbi gbogbo tá ni nílẹ̀ sí káàkiri. wọ ọ̀rẹ́ wọn ò ní dẹ́ dúró láti di lọ́nlọ́ọ̀dù lálẹ́dì lọ́dún tuntun. tó o bá ti kọ́lé tẹ́lẹ̀ o tún máa kọ́ sí i. yẹrẹ gbogbo a concept bẹ̀rẹ̀ títí dé. ó wọ̀lú ìbàdàn a máa bá ẹ sílẹ̀ láìpẹ́. gbàgbẹ́. hip-hop ìtẹ́ ń dé. àní ìbàdàn àti dé. yipompe concept developer that cares. show power for your side. It can knock you down. a Amatem Salt Gel. Me I can tell you no say. Malaria lesson we no get bad days, No bitter days for mouth. I it dey easy to swallow chai. Aye, Acorrete changer. Amatem, Amatem soft gel. Amatem soft gel, now to treat malaria. soft gel wà fún ìtọ́jú àrùn ibà tí ara rẹ kò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ. ọlọ́run ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmáre ó tún ń bọ̀ nìbàdàn pẹ̀lú agbára ìyanu Ìbàdàn ti fẹ́ gbàlejò agbára ìyanu ọlọ́run ẹ̀mí mímọ́lá kọ̀tù lọ́dún tuntun fún iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu tí ò ní jẹ́ òtòforòfo lọ́dún twenty twenty two láti pàṣẹ ẹni tá a fún láṣẹ iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu fún ìrántí wọn tá a wà yìí ìyẹn àpọ́sítù ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè ẹ ti ń gbọ́ nípa ẹ̀ ọjọ́ pẹ́ kùkù kẹ̀kẹ́ agbára ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu lórí òkè ibùdó jésù priamante for all the nations ló fẹ́ sọ̀kalẹ̀ lákọ̀tún sí jésù kristi ti násàrẹ́tì ọjọ́ tuesday eighteen títí di thursday twenty january twenty twenty two ní gbàgede inú ọgbà ilé ìwé umc mọ̀lẹ́tẹ̀ primary school mọ̀lẹ́tẹ̀ ìbàdàn ọlọ́tí bá wáyé o látàgọ́ márùn-ún ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan àpọ́sù ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè adédìgbé pọ̀ lọ́lọ́run tó rẹ̀ sí wọ̀ níbàdàn ìwọ náà wàá pàdé jésù kristi kó oríṣẹ́ ìyanu ojú korojú zero nine zero four five four five fifty two eighty six gbogbo ènìyàn ẹ jẹ́ kájọ pàdé ńbẹ̀ o ajá balẹ̀ ajá balẹ̀. àdópa ẹ yes ẹ cheun cheun bí ojú ọ̀nì ẹ̀yin tiwa tí ẹ ń jaládùn ajá balẹ̀ àti gbogbo ètò pátápátá eléyìí tí ó ń bọ́ sí orí agbágbé látòrí ìkànnì tó ń kilẹ̀ falafala fresh one oh five point nine akínyín akínyín gbogbo ẹ̀yin tẹ̀ ń pè lójú òpó ìbáraẹnisọ̀rọ̀ ẹ ṣé o owó tẹ́ ẹ fi ń ra kọ́kàdì yín ọlọ́run ó pèsè nílọ́po ìlọ́po ni ẹ̀yin ọ̀rẹ́ wa olólùfẹ́ wa olólùgbọ́ wa ní tẹ̀jára community Facebook ẹ̀yin tí ẹ̀yin Facebookers kí ló fà kí ló ṣe o wọ́n dín nǹkan. wọ́n dín tẹ́ oníní ẹ ti bẹ̀rẹ̀ sí dín nǹkan tá a lò fún alẹ́ rẹ pẹ́. ọwọ́ à ń gbóòórùn ẹ̀ lẹ̀. gbọ̀ngbẹ́ mi ṣe gbọ́ nù. consult your doctor ó ní reason. tá a bá tó gbóòórùn mọ̀ gan ìwọ gan lọ́kọ̀ conduct doctor. nǹkan kan ò mẹ́mi o èmi ò ní mú tí wọ́n nú ni o. ìtọ́ ọ̀bá ti gbóòórùn mọ́ ara kìíní tẹ́ ń pè ní rubicon <laughs> ó ti á gbájọra bàbá gan náà èmi gbóòórùn o èmi ò gbóòórùn o èmi gbọ́ tí wọ́n dín wọ́n dín tọ́kì ìwọ wà á gbọ́ ọ gbọ́ ah. Ah, èmi gbọ́ o ọmọ kúrọ́ mọ gbọ́ o ẹ̀yin ẹ̀yin Facebookers ẹ wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín gan owó tẹ́ fi ń ra data ẹ̀ ń tẹ̀lé wa ẹ̀ ń fọ́lọ̀ wa ẹ̀ ń láìkí wa ẹ̀ ń comment ara àwọn nǹkan yìí ó ń contribute sí ìdàgbàsókè Fresh FM àti gbogbo àwọn òṣìṣẹ́ wọ́n ní adúpẹ́ lọ́wọ́ yín gan o wọ́n ní ẹ wo bọ́dún ìsìn à ń parí lọ ire ńláńlá tó kù nú ẹ̀ ọlọ́run ó gbélé gbogbo wa lọ́wọ́ níwọ̀n ìgbà tí aṣá àti kọ́ pé olúgbèrè tí ń gbèrè pàdé olókun kó mọ̀ gbélé bẹ̀ mọ́ olúgbèrè tí ń gbèrè pàdé ọlọ́sàn kó mọ̀ gbèsè pé ọ̀dọ̀ àwa àti yín ni kí ó mọ̀ gbé ire ọ̀hún lọ it has been written ó sì ti wọlé àṣẹ ẹ bọ́ sí ìkànnì Facebook ẹ wò wá ń bẹ̀ ẹ comment ẹ jẹ́ àkìrà wa bá a ṣe ń bẹ̀rẹ̀ ajá àbálẹ̀ ní rẹpẹtẹ. o jẹ́ ṣe bọ́ fẹ́ fi ẹ̀mí ìmoore hàn nígbà bó ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ hmm. ah, mo ní Fresh FM fẹ́ ṣe bí a ti tó mo ṣe bọ́ sọ pé tẹ gbogbo bẹ́ẹ̀ ṣe ń ra dátà tẹ fi ń wò wá kankan pé ẹ dá wá one thousand megawatt àbí kílẹ̀ mọ́ pé ẹ dá padà. ọ̀gbà ilé ìjà ọ̀rá dítà rí ọmọ tí ń jẹ́ èmi ṣe bí wọ́n megawatt megawatt ṣe megawatt iná ni a máa ń lè léyìn o fún yóò ní english rárá you lack english. bùtọ́ wa fẹ́ fún ọ megawatt yàbí. <laughs> ok jẹ́ abáwọn aláṣẹ sọ̀rọ̀ a jókòó pẹ̀lú àwọn àwòrán. wọ́n béèrè lọ́wọ́ rẹ lọ́la o ìsìn wọ́n tún mọ béèrè lọ́wọ́ rẹ lọ́la o. ya ẹ rí mi lẹ́yìn ìsìn. wọ́n ní ìlú lẹ́ o kò sówó lóde. kò sí hmm àwọn tí wọ́n fi ọkọ̀ ọ̀nà ìgboro àti ìlú sílùú àwọn transporters wọ́n mọ̀ ti kẹnu ókè pé lásìkò ọdún kérésì yìí àwọn ọmọ ta hmm. àwọn ọmọ ta wọ́n mọ̀ hmm. láwọn ọmọ ta kí lọ́ọ̀fà hmm. tẹ́ ẹ̀ fi ta ìròyìn ọ̀rẹ́ o. ìgbà táwọn náà gbowó lé ọkọ̀. ẹ́ àwọn ò ní ṣe bẹ́ẹ̀. ọdún ọdún ah. ni wọ́n gbowó lé ọkọ̀ wọn ò ní ṣe bẹ́ẹ̀ lọ́dún ilé èkó táwọn one five two thousand tí eh. wọ́n ní four thousand ni. irọ́ ni o. Oh Ah. Hmm. tó bá fẹ́ wọkọ̀ tó dáa tí ò ní fà ọ́ lásọyá. <laughs> nǹkan náà wọ́n dọ́là ti wọ́n dọ́là wọ́n ẹ jẹ́ á wo bó ṣe ṣẹlẹ̀ lákòókò ọdún yìí wọ́n ní ìròyìn tí màá ń tó gbogbo àwọn oníròyìn lọ́wọ́ pàápàá ìwé ìròyìn punch tí èmi ń kà yìí ni pé àwọn tí ń fi ọkọ̀ tí wọ́n fi ń ṣe ọrọ̀ ajé láti máa ná gbòòrò àbí ìlú sílùú wọ́n ní wọ́n ò pa owó tó nǹkan lákòókò tá a wà yìí kódà àwọn oníròyìn wọ́n rìn wọ̀ gbòòrò wọ́n kọ́kọ́ tiẹ̀ lọ pọ̀tá náà láti lọ wo àwọn bùdókọ̀ àwọn motor parks tí ń bẹ ní ìlú pọ̀tá ní ìpínlẹ̀ Rivers ibẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ àpẹẹrẹ ọ̀rọ̀ àná ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ńgbà wọ́n débẹ̀ wọ́n rí i pé àwọn èèyàn wá gàràjì ọkọ̀ láti wá wọ ọkọ̀ re ilé ọdún kí ló wá lè fa eléyìí kì í sì sábà ṣe bẹ́ẹ̀ láwọn ọdún tá a ti ń ṣe é bọ̀ oníròyìn tí ìwà ń tọpinpin lọ́rẹ̀ọ́lẹ̀ bá kan nínú iléeṣẹ́ tí ń fi ọkọ̀ náà gbòòrò àwọn wọ́n dá akọ iléeṣẹ́ òun àmọ́ àwa dá akọ ẹ̀ iléeṣẹ́ yìí ni ọ̀kan nú àwọn òṣìṣẹ́ wọn bá oníròyìn sọ̀rọ̀ tó ní ẹ̀ ẹ wo ẹ̀yin gbogbo ẹ̀ mọ̀ ti kọlura wọn ìlú lè kò sówó lóde bí kálukú ṣe ń kígbe káàkiri náà ní kan àwọn táwọn ń fi ọkọ̀ ṣe okòwò tí àwọn fi ń sọ̀rọ̀ ajé yìí ó ní ẹ wo ẹ má dá akọ mi o àmọ́ ẹ má dá akọ mi sínú ìwé ìròyìn àmọ́ àṣírí ọ̀rọ̀ tí mẹ́ńbẹ̀ ni pé àwọn tó fà á táwọn èèyàn ò fi wá wọkọ̀ láti ìlú kan sí ìlú kan tó nǹkan lásìkò yìí ni pé lákọ̀ọ́kọ́ ná ẹ̀rù ń ba àwọn èèyàn ìbẹ̀rù bójó eléyìí tí ètò ààbò tó ti yingin láwọn òpópónà wa ń ba àwọn èèyàn lẹ́rù kí wọ́n máa wọkọ̀ tó kòròkòdó kòrókòtó ó ní ara bẹ́ẹ̀ ni jíjí ni gbé eléyìí tí wọ́n jí lẹ́nu lọ́lọ́ yìí ara bẹ́ẹ̀ náà ni ìmọ̀ dáni lọ́nà láti paṣẹ àwọn ẹlẹ́gìrì eléyìí tó ti àgbòde kan lásìkò yìí àtàwọn ìwà ipá míì eléyìí tí mẹ́mí àwọn èèyàn wọnú ewu ń tó kọ́kọ́ fàánù tẹ́rù fi ń ba àwọn èèyàn pé káwọn máa sorí gbé láòkò tí à ń ṣọdún yìí wọ́n yà fìdí mọ́lé wọn ó ní tó tún fà míì bẹ́ẹ̀ ó náà tún ní ti ọrọ̀ ajé tí ọ̀sàkà ìgboro rẹ́rìn kankan ṣẹ́ńjì ń sòjóró búkúbúkú lápò àwọn èèyàn ló ní fúndì èyí kálukú ti yá amó kan kéjì pé dípò tá a mọ bàánà owó kan fi mọ́ rìnrìn àjò lọ́ọ̀rẹ́ sọdún lé àbí sọdún lóko nínú owó tí ò sí ńlẹ̀ ó ní wọ́n yáa pa ìwọ̀nba sẹ́ńjì tí ń bẹ lápò mọ́lẹ̀ pa àwọn ọmọ fi mú nǹkan jẹ pẹ̀lú mọ̀lẹ́bí àwọn níbi ibùgbé àwọn ó ní nǹkan míì tó tún fàánù ó ní ẹ wá wò ó ara àwọn èèyàn tí ń rìnrìn àjò láti ibì kan síbì kan ní ìsìn làwọn tí wọ́n jẹ́ olókoòwò nìkan àwọn businessman businesswoman àwọn ní í ṣe àwọn nírìnrìn àjò pẹ̀lú àwọn ọkọ̀ wa táwa gbé kalẹ̀ yìí àbí àwọn míì tí wọ́n tún tí wọ́n tún lẹ́ran lẹ́yìn ọ̀rùn lè dáṣà mu kíọkíọ ó ní irúfẹ́ àwọn ni ó ní àmọ́ àwọn òṣìṣẹ́ ọba civil servant wọ́n rìnrìn àjò láti ibì kankan síbì kan èló wọn ń gbà èló wọn ń gbà tí wọ́n á rìnrìn àjò nírúfẹ́ àsìkò yìí ẹni ọ̀hún ni òfófó lèmi ṣe bó sì ṣe rí gan mo ṣe ṣàlàyé fún yín ṣe rí èmi tí ẹ̀yin wò yìí bí n bá ní mọ̀lẹ́bí lóko tó lòun fẹ́ aṣọ̀dún lé ìní kó jókòó sóko ni bí n bá ní mọ̀lẹ́bí nílé tó lòun ti gbòòrò lọ sọdún lóko ìní kó jókòó sí gbòòrò ẹ̀ lásìkò ikọ́ máa fẹ́ dúró ewu ni o ẹni ọdún bá sì ti bá láyé kọ́mọ yọ ni kọ́mọ yọ ìròyìn yẹn ọ̀pọ̀ mọ̀ká ní mọ́ńbé nítorí yín ni o àwọn tí ń fọkọ̀ sọ̀rọ̀ ajé ni ẹ̀ èwo ní jẹ́ low patronage bí wọ́n bá pè nǹkan patronage. ọjà ọ̀yá ok sọjà òyà ni low patronage ọjà òyà ni mm, mm, mm. wọn kà kó ìbò ń tọ́ka gùn ní gbogbo ìlú ọjà òyà ni ọ̀dà ẹ jẹ́ kémi náà lọ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ tòní kì í ṣẹ̀yìn lọ níbẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn kan èyí tí wọ́n kọ sí gbangba ta àmọ́ tí wọ́n wọ́ wá sójú ìwé kẹjọ ń wọ́n ní àtẹ̀pó ni o àti gbogbo nǹkan àlùmọ́ọ́nì tí wọ́n bá wá nínú ilẹ̀ kílẹ̀ ìpínlẹ̀ kípínlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ti nàìjíríà ni o kì í ṣe tibi tí wọ́n ti rí i Ọbásanjọ́ ló fèsì fún bàbá Edwin Clark epo rọ̀bì èyí tí wọ́n ń wú nílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ní ìhà Delta tàbí àwọn nǹkan àlùmọ́ọ́nì míì tí wọ́n bá bá ní ìpínlẹ̀ kípínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe ti wọn ní ìpínlẹ̀ ibi tí wọ́n ti rí nìkan wọ́n ní Nàìjíríà lónìí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́ ló sọ̀rọ̀ náà jáde ní èsì fọ́rọ̀ tó jáde látẹnu bàbá Edwin Clark nínú ọ̀rọ̀ tí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó kọ sínú òwe gbọ́n nìkan ránṣẹ́ sí baba Edwin Clark ó ń ṣe lálàyé ni o wípé gbogbo nǹkan tẹ́ ẹ sọ ọmọ gbọ́ ọgbọ́n sì ń bẹ́ńbẹ́ àmọ́ ó kù díẹ̀ káàtó torí pé gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ wí yìí bí ìgbà tí èèyàn fẹ́ ní ìlú míì lábẹ́ ìlú ni èèyàn fẹ́ ní ìjọba lábẹ́ ìjọba tí ò sì lè ṣeé ṣe torí ìjọba kan ṣoṣo là ní tó ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ni kẹ́ni bá tún wá dìde o tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ máa dá nǹkan míì hàn bí ìgbà tẹ́ ẹ fẹ́ gbé ìṣàkóso ìjọba míì kalẹ̀ ní ìpínlẹ̀ yín ni tàbí ní apá ìhà ọ̀dọ̀ yín ní Niger Delta Ọbásanjọ́ sọ ọ́ wípé gbogbo àwọn èèyàn tí ń dókòwò pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà láti máa ra epo rọ̀bì àdéhùn mọ̀ ń bẹ láàrin wọn ni àdéhùn sì ní pé Nàìjíríà làwọn bá dókòwò kì í ṣe Niger Delta látàrí eléyìn bí ogunkógun kankan bá fẹ́ gba ẹ̀bùrú wọlé Nàìjíríà ni ó dáhùn fún kì í ṣe Niger Delta gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ ẹ̀ kó yí ẹ̀yìn tẹ̀ tó jẹ́ àgbàlagbà ó ní ọ̀rọ̀ Niger Delta tí epo ń rin gbèdé níbẹ̀ ó dàbí ti Zamfara ni níbi tí wọ́n ti ń wú góòlù nínú ilẹ̀ ó ní gbogbo àwọn dúkìá yìí kí Zamfara wá sọ pé àwọn nìkan làwọn ní góòlù ṣùgbọ́n o ẹ mọ̀ pé gbogbo ìgbà ni lòun ti mọ̀ tẹnu mọ́ wípé a gbọ́dọ̀ jẹ́ kí gbogbo nǹkan ká máa pín dọ́gbandọ́gba ní tòótọ́ ṣùgbọ́n apá àbí tí wọ́n bá ti rí àwọn nǹkan àlùmọ́ọ́nì tí nàìjíríà fi ń ṣe ọrọ̀ wọ́n gbọ́dọ̀ rí nǹkan já sẹ́nu ju àwọn ìpínlẹ̀ ibòmíì tí kì í ṣe ibẹ̀ ni wọ́n ti rí lọ ọ̀básọjọ́ tẹ̀síwájú ó ní nínú òfin wa lórílẹ̀‐èdè nàìjíríà a mọ̀ wípé ọba yìí pé méjì láàfin a ò sì tún lè máa ṣe àkóso ìjọba míì lábẹ́ ìjọba èyí òfin tó fi òǹtẹ̀ lò gẹ́gẹ́ bí nàìjíríà ṣe wà kí ibì kan tó wá dá dúró wọ́n sọ pé àwọn làwọn máa ṣe ìjọba tara àwọn lábẹ́ àṣẹ àwọn wọ́n ní òfin kò gbà wọ́n láàyè ńbẹ̀ o wọ́n ní góòlù taari nílùú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní àwọn nǹkan míì náà tí a tún rí ní ìpínlẹ̀ ẹ̀bọ̀yì tó jẹ́ àwọn nǹkan àlùmọ́nilẹ̀ àtàwọn ìpínlẹ̀ míì náà ohun àmúsọ̀rọ̀ ni ṣùgbọ́n oníkálukú wọn mọ̀ wípé àwọn ò gbọ́dọ̀ jẹ gàba lé gbogbo àwọn nǹkan yìí lórí o bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ń tẹ òfin lójú ni gbogbo àwọn nǹkan èyí tí ọlọ́run fi jíǹkí wa lórílẹ̀‐èdè nàìjíríà ti nàìjíríà ló gbọ́dọ̀ jẹ́ o nítorí náà bẹ́ẹ̀ bá ń sọ bí ìgbà tó ṣe pé ẹ̀ ara yín dùn ni nàìjíríà ló ní nǹkan àlùmọ́ọ́nì epo ni o góòlù ni o tàbí àwọn nǹkan yòókù kì í ṣe ìhábi tí wọ́n ti rí ọ̀rọ̀ ń gùn ó pọ̀ gan o ẹ lè fẹ́ ká gbangba ìta ìwé ìròyìn Nigerian Tribune ìní wọn kọ síbẹ̀. lára tí bàbá Edwin Clark sọ tó tún gba bòmí ìyọ níbẹ̀ lójú ìwé kejì Vanguard fún tòórọ́ yìí o àgbà ọ̀jẹ̀lú ní apá gúúsù gúúsù Nàìjíríà olóyè Edwin Clark ló ti takòtú ọ̀rọ̀ sí mínísítà ètò òròyìn àti àṣà nílẹ̀ wa Alhaji Lai Muhammed nínú ọ̀rọ̀ tí Lai Muhammed yìí sọ láti fi máa gbé ààrẹ Muhammadu Buhari lẹ́sẹ̀ pé bí ibà ṣe ti ààrẹ Muhammadu Buhari tó ṣe ṣe akọni fún Nàìjíríà ni pàápàá lẹ́ka ààbò orílẹ̀-èdè nàìjíríà ìbá ti di ti ẹlẹ́sìn islam nìkan ìbá ti di islamic state àmọ́ àdúpẹ́ fún buhari tí ọlọ́run lò láti má orí bẹ́ẹ̀ wọ́n ní tí lai muhammed sọ bàbá Edwin Clark sì kìlọ̀ fún pé láì láì láì yí pọ̀ láì yí ti pọ̀ jù lẹ́nu láì tó fi jẹ́ pé ní gbogbo ìgbà láì kì í rántí pé òun kì í ṣe olùgbẹnusọ fún APC National Publicity Secretary tó ti jẹ́ nígbà kan tí màá gbé àwọn fìyísò yìí mú yìí mọ̀ yìí propaganda kalẹ̀ fún APC ó ti di mínísítà báyìí ń gbẹ̀yìn bá sì di mínísítà olùṣàkóso nípò ìṣàkóso ó yẹ kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó lo agbára àti ipò tí wọ́n gbé e sí láti mọ bí ìṣọ̀kan ó ṣe jọba láàrin gbogbo ẹ̀yà àti èdè tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe pé láti máa lo ipò máa fi sọ máa fi gbé kí ló dé lórí kò sí nǹkan kí gan-an ni láì sọ tí bàbá Edwin Clark fèsì sí wọ́n ní lára ọ̀rọ̀ tí láì tún sọ ni pé ààrẹ Muhammadu Buhari ni wọ́n lo agbára àjọba tí wọ́n ń ṣe lásìkò yìí láti fi lé ikọ̀ Boko Haram kúrò láwọn ìjọba ìbílẹ̀ mẹ́rìnlá ní ìpínlẹ̀ Borno tí wọn ò fi gba apá abẹ́hùn máa lọ ní orílẹ̀-èdè Nàìjíríà bàbá Edwin Clark ni àgbàlagbà kì í ṣe kí ló báyìí wá láìláìláì yìí pọ̀ irọ́ yìí pọ̀ hmm. gbogbo èèyàn lọ́mọ̀ wípé ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ yìí ọ̀mọ̀wé Goodluck Jonathan ló lo agbára ìjọba àti ìṣe akọni láti lé àwọn ọmọ ikọ̀ Boko Haram kúrò ní agbègbè ìjọba ìbílẹ̀ mẹ́rìnlá ní Borno kó tiẹ̀ tó di pé a dìbò lọ́dún 2015 ni Goodluck Jonathan ti ṣiṣẹ́ akínun kí Buhari ó tó gbapò rárá kí ló wáá dé tẹ́ ẹ fẹ́ mọ̀ jábánà ẹnìkan máa kóra àwọ̀ tí ò sí bo ẹlòmíì wọ́n ní bàbá Edwin Clark ní ẹ wo èmi ọ̀ṣọ́ atótóntótó atatántátá o ohun tí mo sọ ó ní ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó ní gbogbo ọ̀nà n tó sì fà á ni pé àwọn kan rò pé iṣẹ́ tí akọni bíi Goodluck Jonathan bá ṣe àwọn ò ní gbóríyìn rẹ̀ fún torí pé wọ́n rò pé àwọn ìsọ̀rí èèyàn kan nínú orílẹ̀-èdè yìí lọ́la àǹfààní àti máa wà ní ipò àṣẹ ipò agbára ní orílẹ̀-èdè wa ẹ wo ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ mọ́yà ká díẹ̀ mọ́sẹ̀nu ní déédéé síbí o lára ìròyìn ìtẹ́mọ̀ gbọ́ láàárọ̀ ti òní òun náà tún ní èyí tí wọ́n ṣe àlàyé o wípé ọmọdébìnrin tí í ṣe ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìtùnú babalọ́lá àwọn mọ̀lẹ́bí rẹ̀ àtijọba àpapọ̀ wọ́n ti kọ ìwádìí àbọ̀ ìwádìí èyí tí wọ́n jẹ́ fún ọ lórí ikú tó pa ọmọbìnrin náà sínú ọgbà ẹ̀wọ̀n tí ń bẹ ní orílẹ̀-èdè Ivory Coast gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe lọ ní gbangba ìta ìwé ìròyìn Nigerian Tribune níbi tí wọ́n kọ́ sí wọ́n ní àwọn mọ̀lẹ́bí ìtùnú Babalọ́lá tó kú sínú ọgbà ẹ̀wọ̀n ní Côte d'Ivoire njó ní wọ́n ní mọ̀lẹ́bí wọn àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti kọ́ wọ́n ní àbọ̀ irú ikú wo lọ́pọ̀ ọmọbìnrin náà sí inú ọgbà ẹ̀wọ̀n ní ilẹ̀ Côte d'Ivoire wọ́n ní ẹni tí í ṣe alága fún àjọ tó ń rí sí àwọn èèyàn tí ń gbé lókèrè lórílẹ̀‐èdè nàìjíríà Nigerians in the Diaspora Commission netcom honourable abike dabire iná ló sọ̀rọ̀ náà jáde o wípé àwọn agbẹjọ́rò àti gbogbo àwọn èèyàn tọ́mọ̀ nípa òfin wọn ti gbé kínní kàtàrí báyìí láti bá Côte d'Ivoire pé wọ́n bá wọn wọ̀ ní ilé ẹjọ́ ti àjọ ECOWAS ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n sọ pé ẹni tí ọ̀rọ̀ yìí kàn gangan ti ṣe ọlọ́pàá ní ibẹ̀ wọ́n ti mú ọ̀rọ̀ rẹ̀ lọ́ọ́ fi lọ àwọn ọlọ́pàá àgbáyé Interpol pé kí wọ́n ṣèwádìí ẹ̀ dáadáa bàbá ọmọdébìnrin ọ̀hún Emmanuel Babalọlá nígbà tí ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn lákòókò tó ń ṣe ìpàdé pẹ̀lú Àbíkẹ́ Dábìrì ló sọ ọ́ ipò ń dúpẹ́ lọ́dọ̀ ìjọba àpapọ̀ fún pé wọn ò dá wọn dá àkókò táwọn wáyé àti pé wọ́n tún dúpẹ́ lọ́dọ̀ gbogbo àwọn èèyàn yòókù tọ́jú ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n dúró ti àwọn nígbà tí ọmọ àwọn tí ó gbé nǹkan tí kò yẹ kó tí ì forí gbé babalọ́lá ló sọ fún àwọn oníròyìn wípé ó tẹ̀ ń lọ́rùn báyìí bí ìjọba ṣe súnmọ́ àwọn wípé ó sì tún dá lójú sáká pé wọ́n mọ̀ mọ̀ gbẹ̀mí ọmọ òun ni nítorí pé wọ́n mọ nǹkan tí wọ́n rí kí wọ́n tó fi sínú ọgbà ẹ̀wọ̀n wọn ò sì fẹ́ kí àṣírí wọn kó tú sí ojú aráyé ni nígbẹ̀ngbẹ́ yọpá pàtó náà ni ó ní òun ọtẹ̀ ńlọ́rùn báyìí wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti dìde láti lè ran àwọn lọ́wọ́ bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní ọmọ àwọn kan kúkú àánú lásán ni wọ́n ní gbogbo àwọn nǹkan tó sì wà tó ṣe àyíká bí ọmọ yìí ṣe jẹ́ pé ọlọ́run ọba bí ọba yéèyàn ó ní oyè ọlọ́run ọba o àbọ̀ ìwádìí lórí ikú tó pọ̀ ọmọ àwọn wọn làwọn ọ̀fẹ́ o torí náà wọ́n gbé ẹjọ́ ìtẹ̀síwájú lọ sí Interpol ni. Hmm. ẹ jẹ́ a lọ sí ojú ìwé kọkàndínlọ́gbọ̀n page twenty nine punch tó rọ̀ òní àrí ìròyìn ń bẹ̀ níbi tí olùdíje fún ipò gómìnà nùbò tá a dì lọ lórílẹ̀‐èdè yìí tó sì tún wáyé bákan náà ní ìpínlẹ̀ Imo ìbò gómìnà abẹ́ Uche Nwozu títún ṣe àna Rochas Okorocha gómìnà àná ìpínlẹ̀ Imo wọ́n ní olùdíje Uche Nwosu ti ṣàlàyé lánàá ọjọ́ ìṣẹ́gun pé mímú tí wọ́n mú òun oníbo ṣe jẹ́ ọ̀nà tí wọ́n tún gbà sáwọn mọ́ gbàgà òtò oníbo ṣe jẹ́ báwo ló ṣe jẹ́ ó ní ṣebí ilé ìjọsìn St Peter's Anglican Church ti ń bẹ ní Eziama Obaire ní ìjọba ìbílẹ̀ nkwere ní ìpínlẹ̀ Imo ní wọ́n ti nawọ́ gan òun ní apá lásìkò tí àwọn ń jùrù fọ́lọ́hún láti máa gbé gba ọpẹ́ nínú ìsìn Thanksgiving service tí ń wáyé ńbẹ̀ wọ́n ní òun sì mọ̀ pé gómìnà Hope Uzodinma òun náà ní ń bẹ nídìí iṣẹ́ burúkú yìí àmọ́ ńgbà tí ìjọba tí gómìnà ń tukọ̀ rẹ̀ tí wọ́n mọ̀ sọ̀rọ̀ wọ́n ní ẹ̀sùn burúkú tí arákùnrin Uche Wozui tí ó fi ń kan ìjọba ìjọba ò mọ nǹkan kan pa ẹ̀ ìjọba ò nínú bí àwọn ọlọ́pàá ṣe wá mú nínú ilé ìjọsìn Nwozu sì rèé ń bẹ́ẹ̀ ti mọ̀ pé àná èyí ọkọ ọmọ Rochas Okorocha òun ló jẹ́ ńgbà tóun ọmọ sọ̀rọ̀ nílùú Òwèrè olú ìlú ìpínlẹ̀ Imo ó pe ó ní tí wọ́n fẹ́ ṣe gangan tí ọlọ́run ò fún wọn ṣe ni pé wọ́n fẹ́ rẹ́ okùn ẹ̀mí òun pàtì lójijì ní assassination wọ́n fẹ́ ṣe àmọ́ ọlọ́run ò fún wọn ní yìí mọ́ kí wọ́n fọlọ́pàá gbé yan o olóṣèlú ọ̀hún tó dupò gómìnà ni bí ìbá ṣe bẹ́ẹ̀ bó o ní nǹkan ṣe lèlè tó tẹ̀sùn ṣe lèlè tó tó jẹ́ pé iwájú olúwa nígbà tí òun ń sin olúwa lọ́wọ́ ni a palẹ̀ òun mọ́kù òun wájú olúwa òní kò yẹ kó rí bẹ́ẹ̀ ìròyìn yẹn ọ̀pọ̀ àmọ́ ẹni yìí ń sọ̀rọ̀ omi fẹ́ mọ́ ọ jáde lójú ẹ̀ níwájú oníròyìn ó ní wọ́n tún òun sí òhò ọmọlúàbí wọ́n wá kó mọ́mú gàrí sí òun lọ́wọ́ wọ́n wá ń tí òun ah oníròyìn ni ẹ̀sùn wọn ni wọ́n fi kàn yín sáà ó ní ha bá a ti ibinú ni wọ́n ẹ̀ ní rákòbá ẹ̀sùn tí wọ́n fi kàn òun ni pé òun ń kó nǹkan ẹ̀jẹ̀ olóró burúkú burúkú pamọ́ òun sì tún ń kó fún àwọn géńdé agbébọn militant kí wọ́n máa fi ṣe iṣẹ́ àṣetáàní èyí tí wọ́n fi kàn òun lẹ́sùn rèé o ìròyìn yẹn ọ̀pọ̀ ọ̀pọ̀ pọ̀pọ̀ ọ̀pọ̀ mọ́yá ka díẹ̀ mo ṣẹnu ṣàìsí síbi torí yín ni o. ọ̀dà ẹ̀jẹ̀ ká tún lọ síbi ìròyìn eléyìí tó aráàlú tó sì tó kan àwọn ọmọ tó fẹ́ ṣe ìdánwò ti jambo àjọ jambu ló ti sọ̀rọ̀ jáde báyìí wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá ti pé ọmọ ọdún méjìdínlógún pé òfin bó bá ti gba abẹ́rẹ́ covid-19 pé ò ní wọnú ọgbà láti ṣe ìdánwò wọn ni kò mú àwọn àjọ joint admission and matriculation board jambu ni ló ti sọ àsọyán ọ̀rọ̀ báyìí pé gbogbo àwọn tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ tàbí àwọn míì tọ́rọ̀ ọba kan tí wọ́n ní nǹkan ṣe lọ́dọ̀ àjọ jambo pé tí wọ́n bá ti pé ọmọ ọdún méjìdínlógún òfin táwọn ṣe wọn ní kọ̀ọ̀kan àwọn o nítorí pé àwọn fẹ́ sọ àsọyẹ́ yìí torí ìtùkùtù èyí tí àwọn èèyàn tí wọ́n ń tú lórí àṣẹ táwọn pa àjọ jambu ló sọ pé àjọ tó rí sí ìtànkálẹ̀ àìsàn covid-19 Nigeria Center for Disease Control NCDC tí wọ́n gbé tẹ́ gbé ọ̀rọ̀ yìí jáde tó fà á tí àjọ jambu náà tí wọ́n fi gbé e lẹ́sẹ̀ wípé kọ̀ọ̀kan àwọn ọmọ tí ọjọ́ orí wọn ò bá ti pé ọdún méjìdínlógún o nítorí pé gbogbo àṣẹ tí wọ́n pa yìí kọ̀ọ̀kan ọ̀dọ̀ wọn ni síwájú wọn ni àjọ JAMB ti kéde síta fún gbogbo àwọn èèyàn pé ẹnikẹ́ni tó bá fẹ́ wọ ilé fún ìdánwò JAMB yìí tí kò bá fi káàdì pé mo ti gba abẹ́rẹ́ hàn wọn ò ní jẹ́ kí onítọ̀hún wọlé àmọ́ ṣá o ní pẹ̀lú gbèdéke tí wọ́n ti sọ yìí wọ́n ní kí oníkálukú ó ti mọ̀ nítorí pé àwọn máa múra álẹ̀ kí nǹkan tó dé ni kọ́mọ̀ jẹ́ pé òjò àjò làwọn ọmọ gé e kaná wọn ní àjọ jambo ìgbésẹ̀ táwọn gbé ni pé kí omi ọmọ bá ti ẹ̀yìn wọ̀gbìn lẹ́nu fún àwọn ìlọ́fà tí wọ́n fi kéde rẹ̀ síta àmọ́ pọn dandan láti sọ àsọyán yìí nítorí ìkáyà sókè tí wọ́n ti rí pé ó ti ń lọ káàkiri lọ́dọ̀ àwọn tí ọjọ́ orí wọn kò tí ì tó ọdún méjìdínlógún. bàbá padà dé láti ojú ọjà a ka ìròyìn kan ibẹ̀ la fi síde ibẹ̀ la ti síde ìròyìn bàbá padà dé wọ́n ní ó mọ̀ tó ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ó lé mọ́kàndínláàádọ́ta fifteen thousand and forty nine àwọn olùtọ́jú aláìsàn ọmọ nàìjíríà nọ́ọ̀sì nàìjíríà hmm. tí wọ́n ti lọ sí ilẹ̀ gẹ̀ẹ́sì the united kingdom láàrin ọdún márùn-ún péré fifteen thousand nurses. ṣe pé ni wọ́n ti migrate lọ UK láàrin five years. kìí ṣe ọ̀pọ̀lọ́ nìkan ní wo ibi tó bá tutù bá sí. Ah, sọ̀pọ̀lọ́ nìkan ló nílò ìtura ni. ok ṣé ìrẹ́ ò nílò ìtura. mo nílò ah, mo nílò ah, ìtura ọlọ́run. ìbàjẹ́ wa tó pé mọ̀lẹ́ fàlàáfíà ṣé gbàgbọ́ ò nílò àlàáfíà ni. <laughs> àmọ́ n ti yẹ pé brain drain. brain drain brain brain drain. ìgbè ìrọ̀ ìtọ́yọ̀. ẹni tó ní brain náà ò ní gbé síbi tí ò ti wúlò. ìgbà tẹ́lẹ̀ rárá wọ́n ní ilé ni wòlíì ògbé níyì. ó ní iye ń ta ó ní iye ń ta bẹ́ẹ̀ bá mọ ẹni ọmọ yìí wúrà làátà fún làwọn eléyìí ò ṣe. n tí wọ́n wá sọ ọ wà petrobit ah, èèyàn gbọ́dọ̀ jẹ́ ọmọ orílẹ̀-èdè ah. nàìjíríà tọkàntọkàn kéèyàn ò ní petrotism. náà ló jẹ́ kémi náà sọ iná ló jẹ́ sọ pé ẹni ọba mọ yìí wúrà láàtà fún ṣé lásán ló jókòó ka fresh fm ni ah, yes ọwà patriotic ló jẹ òjókòó àbí orí yìí ò sọ ọwà patriotic ló fi jókòó na talk you talk ọ̀rọ̀ ló sọ ọjà àtàjà ajá balẹ̀ ajá balẹ̀. Ah, Rubicon the movie. Ah, gbogbo ẹ̀yin fans olólùfẹ́ pásítọ̀ Báyọ̀ Fálékè Báyọ̀ olùpẹ̀lọ́wọ́ yìí o. pípẹ́ tuyaya jáde wá wo sinimá olókìkí ni. tó gbé jáde tó gbé àkọlé ẹ̀ ní. Rubicon agbẹdẹmẹjì. sinimá tó mi gbogbo Nàìjíríà ti ti ti lọ wá. ibi méjèèjì tá a ti ṣàfihàn rẹ̀ ní kérésì. ilé kò fàfà. tọkùnrin tóbìnrin ló ń bó ṣùgbà fún sí ọpọlọ gbogbo àwọn tó kópa nínú ẹ̀. ìdáhùn sí bẹ́ẹ̀rẹ̀ yìí tẹ̀ra yẹ wá wo ńgbà kérésì. tẹ́kù gbẹ láti wo sinimá yẹn Rubicon agbẹdẹmẹjì. a ti gbẹ padà bọ̀ báyọ̀. Fresh FM sinimá ni challenge. a ti jẹ́ sinima tún tagadi ìbàdàn ló ti máa wáyé ní sunday àkọ́kọ́ lọ́dún tuntun ọjọ́ kejì ọdún sunday tó ń bọ̀ yìí nìkan ni ó. aago méjìlá mẹ́ta àti mẹ́fà rọ̀lẹ́ one thousand five hundred naira péré lówó ìwọlé. ẹ mọ̀ pa àwọn gbajúgbajà ìràwọ̀ tó kó panu ẹ̀ pàdé lẹ́nu ọ̀nà àbáwọlé. lọ́jọ́ yẹn tí wọ́n máa ń kíyìn káàbọ̀. ayọ̀ falẹ̀ ké bayọ̀ o ló ní ẹ̀fọ́jú ló jẹ́ ayọ̀ lọ́dún tuntun. sinima tuntun rubicon agbèdémèjì ní kẹwàá wò kọjá bẹ́ẹ̀. yóò ṣẹlẹ̀ táyé àfi mọ̀ pé mo níyàn ìyanu tí yóò ṣẹlẹ̀ táyé àfi gbà ọ́ lọ́lọ́rin wọn nínú ọdún tí mo wà yìí wá ṣe láyé mi o padà mi lóhun ayọ̀ káyé lè mọ̀ pé mo níyàn. kó ṣe lágbàtú ọ̀fẹ́ ṣọ̀tí gbé ìtura bàdé kalẹ̀ one eight slush tá a pe àkọlé rẹ̀ ní ìyanu àrídájú amazing proof mark oríkejì ẹsẹ̀ kejìlá ètò ọlọ́dọọdún ní ní gbogbo ọjọ́ kìíní oṣù kìíní níbi tí olúwa ti máa lu àwọn ìrànjẹ rẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan reverend dr timothy oyewole oyekule olùgbàlejò prophet julius ayọ̀túndé prophet joseph akilolu akíade àti àwọn olórin ẹ̀mí tí wọ́n mọ̀ fi orin fa ọwọ́ lọ́hùn sọ̀kalẹ̀ àwọn bíi evangelist kẹ́mi riobo evangelist káyọ̀dé ìṣòro ayé mi gúúsì lanko àyà àti ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí tó máa wáyé ní dayland event and conference center barras bus stop ẹlẹ́yẹlé sango road ìbàdàn ọjọ́ state aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àárọ̀ ní oríire kì í máa wáyé wá kájọ képe papọ̀. wá dá mi lóhùn ayọ̀ káyé lè mọ̀ pé mo ní iyọ̀. ilé ìtura kan ti kalẹ̀ sílùú Ìbàdàn ẹ̀rí bó ṣe mọ́ ló lọ àfi bíi paradíṣẹ́ tó bá fẹ́ gbà fẹ́ràn pẹ̀lú ìfọkànbalẹ̀ àjò bíi lélẹ́yìí o kò láfiwé ààbò tó péye náà fi ta wọ́n ṣẹ́rí top brass motel bàbá ni. <laughs> top brass motel àràgbá yamuyamu ilé ìtura tó dúró rente láìka tó rẹwà dájú saka ẹni ayé yẹ lọ́rùn ó yẹ top brass motel gbogbo nǹkan ìdẹ̀rùn ló pé síbẹ̀ ètò ààbò dúró gírí kò sí ìdákúrekú iná ààyè ìgbọ́kọ̀sí pẹ̀lú ibùdó ìpàdé àtayẹyẹ alábọ́dé wà àwọn òṣìṣẹ́ ibẹ̀ ń màpọ́nlé àlejò lọ́gán tí ẹ bá ti wọ yàrá wọn lẹ́wọ̀n máa lo ìkànsíra ẹni lórí ayélujára lọ́fẹ̀ẹ́ àdúgbò àjẹ́ mko abiolawe ló wà ẹ̀lú ẹ̀lú zero nine zero seven five one one eight zero four three one top brass motel ààfin ìtura fún àwọn èèyàn pàtàkì láwùjọ. ká lọ gbádùn wa. gbogbo ọmọ nàìjíríà ìpìlẹ̀ ìbẹ̀rẹ̀ ọdún twenty twenty two ó nílò agbára àdúrà tí mo ní bẹ́sẹ̀ járí lọ́dún tuntun pẹ̀lú aṣọ ọ̀rọ̀ láti ẹnu wòlíì tá a fi ṣẹ́rán bàbá orí òkè ìgbénijà wòlíì isaac kùsáyọ̀ adédèjì tá a pàkórí ẹ̀ ní aago mísì kún àkúwọ́ sílẹ̀ eré inú aago ọ̀pọ̀ yẹn ti rú pẹ̀lú tanwiji ọdún tuntun la tó wà yìí o iná àdúrà nìkan ń lo nílò níbi ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún ǹjẹ́ ìwọ nàìjíríà gbọ́rọ̀ olúwa gbogbo èèyàn ti ń gbénú ẹ̀ ẹ má tún dágun lá níbẹ̀rẹ̀ ọdún ẹ jẹ́ ká kọ́lé ìgbé ayé wa sórí àpáta ká má bàa bìdànù bìlú lẹ̀bi igi tí ò légbò ọlọ́jọ́ méje yìí fẹsẹ̀ rẹ dé orí òkè aṣẹ́ ìgbénijà ìpàdé ọlọ́jọ́ méje ni o bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní oṣù kìíní títí di ọjọ́ keje oṣù kìíní ọdún twenty twenty two aṣọ rẹ gbọ́dọ̀ pọ́n lùkùlùkù lọ́dún tuntun bàtà rẹ gbọ́dọ̀ gẹ́ríkò ẹ̀ tún gbọ́dọ̀ máa jẹun ẹ bá mi rè wọ́n àyè fúnra rẹ lọ́jọ́ kìíní títí dọ́jọ́ aago rẹ yóò sì kún àkúnwọ́sílẹ̀. bàbá bọ́lá àwọn aláwòye dé àìsàn àtàrùn tó ń ṣe kọ́ńtàdígbọ́lágun guara ẹ̀ wá bíbà pẹ̀lú ewé àtẹ̀gbọ́ ilẹ̀ bá bá wa ọ̀nà àbáyọ dé borí bá ti kún alábẹ́ni ká wá lọ. lódò bá ti kún àgbàlagbà ọmọ wẹ̀ lọ́rọ́ kan. gbogbo ẹ̀dá tó mí kalẹ̀ hìn. lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí ogun tó fẹ́jú tó tó mọ́ wọn. ẹ mọ́ kàbalẹ̀ ọ̀nà àbáyọ dé. bàbá bọ́lárin wa aláwòye lónìí bẹ́ẹ̀rù bá kọ òkè tó kọlẹ̀. ó tún níbi kan àgbè sí o. ìwọ náà mọ fọwọ́ ara rẹ jábára. bàbá bọ́lárin wa aláwòye ti wà nílùú ìbàdàn ní àjàó bus stop ní express ọ̀nà ládùúgbò jákan ẹ sì lè pè wọ́n sórí nọ́mbà yìí oh eight oh eighty six twenty three twenty five ninety four àti oh eight one twenty two fifty two two thirty seven seventy nine bàbá bọ́lárẹ̀wá aláwòye ló ní ẹ̀tújúká ayọ̀ ló kàn ó. crossed over twenty twenty one ọjọ́ méjì tó parí ọdún òru àyànmọ́ ni láti yí ohun gbogbo padà sọ́tò nítorí ayé rẹ̀ thirty stroke thirty one thirty one stroke one ẹsẹ̀ gèrègèrè ní Christian Assembly Bible Church Apostle Joseph Ayọ̀ Babalọlá way Lamadesina Estate ọlọ́nṣogọ́nà kan ní Ìbàdàn níbi tí òbítíbitì ọ̀rọ̀ yóò ti péjọpọ̀ gbàdúrà òru ọjọ́ kan la yí ìpín Jacob padà òru ọjọ́ kan náà la yí ìpín Abrahamu padà nípa òun Olúwa máa bọ̀ lábẹ́ àṣẹ wòlíì ayé rẹ̀ ò ní rí bákan náà mọ́ ìṣ sọ́ọ̀hún láṣẹ ní ọgbọ̀njọ́ mọ́júmọ́ ọjọ́ kọkànlélọ́gbọ̀n bẹ́ẹ̀ náà ni ní alẹ́ ọjọ́ kọkànlélọ́gbọ̀n di òwúrọ̀ ọjọ́ kìíní oṣù kìíní ọdún twenty twenty two níbi tí olúwa yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀ prophet doctor ezekiel olúfẹ́mi adépọ̀jù assembly pastor pastor engineer clement adánláwọ̀ ò gbọ́dọ̀ gbẹ́yìn jésù yóò yí ìpín rẹ̀ padà cross over twenty twenty one appreciation mo dúpẹ́. ẹni tá a ṣe lóore ẹgbẹ́fà tí yóò dúpẹ́ ó gbẹ́ gidi lóore ẹgbẹ́je ni àwa kọ̀ láti ya bara mòore jẹ láṣẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yọ́ ní bara wa ní fresh one oh five point nine fm fún bẹ́ẹ̀ ṣe ń ṣùgbọ́n àwa láti bẹ̀rẹ̀ ọdún dàkókò yìí ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ iná ò ní tanwó yín iṣẹ́ yẹn á máa gbèrú design bricks rally academy golden fabrics fortunate bread top sources life plus safe border academy suits revolution plus precious cornerstone espn health concern educ Consort, Kids Own, GSM Market, Blessed Water, Online Dynamics, Extra Large Farms, Unique Fabrics, Abelincon, Total Grace Oil and Gas, Ibùdó Jesu, Boromiro, Rock of Ages, Fit Fly, Ìkejì Arákejì, Aragon, Ajẹ́bí Medical, Olekoko, Living Proof Bakery, Food Co, Taufik Flavour, Solar Telecoms, Dila Global Danger Alert, WAC, Tenitop, Oyo State Internal Revenue, DS Academy, The Apostolic Nigeria, CAC in general. Agbára Christ Revelation Ministry Moise Fashion Sweet Estate Swim Ministry Christian Training Center lórúkọ ìgbìmọ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Fresh FM là ń fẹ̀mí ìmúre hàn tá a sì tún kì í kú ọdún ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láyé àjò láṣẹ pẹ́ àmì. ó yẹ sẹ́ jọ̀wọ́ pẹ́ tí ogun ti ń jọba nínú ayé rẹ̀ o ti pẹ́ tẹ̀sù ti ń jọba pẹ̀lú àrékérekè rẹ̀ o tó gẹ́. ìjọba wọn dópin torí ọba àwọn ọba fẹ́ gbàsàkóso ọkọ̀ ayé rẹ̀ àìrí náà àìrí ló máa dópin jésù lọ́ba náà. wàá ké pé nínú ìpàdé òpin ọdún rẹ kọjá bọ́sọ́dún tuntun ọlọ́dọọdún ní CAC e orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú àkòrí oúnjọba irains ọlọ́run ìjọ apọ́sítẹ́lì kristi pẹ̀lú ìpè àwọn wòlíì tí náà mímọ́ ń jò àìlórí wọn ló ti wà níṣẹ́pẹ́ ìjọba òkùnkùn tó ń dàṣẹ́ dáàr rẹ láàmú yóò jáde lọ́gán. bẹ̀rẹ̀ lọ́jọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty one sí ọjọ́ friday ọjọ́ keje oṣù kínní ọdún twenty twenty two. ìpàdé àdúrà ìbùkún òpin ọdún àti ìfìrìn àjò ẹni lé olúwa lọ́wọ́ fún ọdún tuntun. ìpàdé àdúrà tọ̀sán tòru ni o. aago mọ́kànlá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ àti aago mọ́kànlá alẹ́ sí mẹ́rin ìdájí. pásítọ̀ ihò e alálàdé alága ìgbìmọ̀ orí òkè èkó yìí. prọfẹtẹsì káyọ̀ olúbóyè general evangelist worldwide ń bọ̀. pásítọ̀ ẹ̀sọ́ president cac worldwide jésù yóò jọba lórí ogun ẹ ìwọ ni kò mọ fìdí mọ́lẹ̀. ọlọ́run mustapha o ló mú mi ṣe bí ọba. àbá ṣe bí ọba àpòsù SMO mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrì òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀-èdè jordan láfi ní kò má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days days of spiritual fulfillment, seven days of word ministration, seven days of prophetic impartation. Odò Jọ́dánì ta ti ṣèrìbọmi fún Jésù. Àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú Bíbélì. Bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè. Gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fò yín ru o. Ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní You Fit Fly office tó wà ní Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ibadan. Telephone 080 2524 9280. You can afford to miss out. ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ àtibá o a kú oríire ti gbajúgbajà iléeṣẹ́ aláràgbà ìdá ni ìyẹn design bricks homes and property tó ti kalẹ̀ ká sílùú ọ̀yọ́ wa. design bricks dé àlùbáríkà ilé kíkọ́ dé fún gbogbo ẹ̀dá tí kò fẹ́ darúgbó sílẹ̀ mìrẹ́ǹtì. ìyẹn lábẹ́ ìfà oríire tó ń gbóná yakilala tá a pè ní ọ̀yọ́ mega gallon pẹ̀lú design bricks. pẹ̀lú ẹ̀dínwó tó wàyàmì fifty percent discount lórí ilẹ̀ plọ́ọ̀tì kan tó bá rà láwọn estate wa bíi aláàfin park tó wà ní new express road òròkì aláàfin view sabo road ọ̀kánsà àti aláàfin suits ìdí olómi ìlọ́ra. bó o bá ṣe ń ralẹ̀ tiẹ̀ ni wàá tún máa tẹ́wọ́ gba sìmẹ́ǹtì àpò márùn-ún típa àyànrì kan àádọ́ta búlọ́ọ̀kù tó fi bẹ̀rẹ̀ ilé rẹ ní kíkọ́ àtàwọn gbáǹkọ́gbù ẹ̀bùn oríire bíi rẹfrigirétọ̀ tv jẹnẹrétọ̀ microwaves àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó yá jí má sùn kó tètè máa lọ sọ́fíìsì design bricks tó wà ní mtn building owó dí ọ̀yọ́. telephone zero nine zero three nine three seven five one one zero. ọ̀yọ́ mega gallon with design bricks àjọsọ àti àdéhùn bẹ́ o. ọlọ́run olúborí òun kú iṣẹ́. gbogbo ènìyàn ẹ tú yáyá máa bọ̀ lórí òkè àfílà àmúlòkọ ìbàdàn kájọ gbàdúrà òpin ọdún kátẹ́wọ́ gbàre kí gbogbo ènìyàn yẹ máa bọ̀ kájọ gbàdúrà òpin ọdún kátó fi ọdún tuntun lé olúwa lọ́wọ́ ní rock of salvation apostolic church orí òkè àfilà àmúlòkọ ìbàdàn apostle israel àti màmá wòlíì prophetess mary olúborí ti dẹ́. ìpàdé àdúrà tọ̀sán tòru máa bẹ̀rẹ̀ láti monday december twenty seven títí wọ friday december thirty one thousand cross over wọnú ọdún tuntun. bàbá ṣe gbàdúrà la máa gba ẹ̀bùn ọdún odidi adìẹ kọ̀ọ̀kan àtọwọ́ta mi ṣe lọ́bẹ̀ àtà. torí pé ọlọ́run ti ṣe tẹ́lẹ̀ ti múnú ilé wa t tẹ̀mí rẹ̀ dùn yùgbàyùgbà. báyìí kẹ́hìndé ni ó kọrin fún alalẹ̀ crossover. ẹ pé zero eight zero three four zero three seven two nine seven àbí zero eight zero two three three eight one four one seven. jésù retí rẹ o. jájọ pàdé lórí òkè àfilà. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only complete on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at Portal 473 Fajimi Street, Agodi, Ibado. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practice citizens in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. èmi kò ní ẹni jésù ọmọ dáfídì fún mi. gbàdúrà ọ̀ká tí gbàwé ọ̀ká ọmọlá fi yanjú ẹ̀. bẹ́ẹ̀ lógun tá a fọdún yìí jà kò tún gbọdọ̀ jáde lọ́dún twenty twenty two lẹ́nu wọn fi kọ́ sí ìrẹsẹ̀ rẹ̀. prophet and evangelist joseph owójorí pé. ó yà ọjọ́ mẹ́ta tó kẹ́ ọdún sọ́tọ̀ fún ogun ẹ̀yìn ènìyàn fún ìdúgbò àkàṣe tọ́lọ́ fẹ́ fọdún tuntun twenty twenty two sóore mẹ́rẹ̀ẹ̀rí láyé onígbòjìgbò gbogbo ènìyàn. bàbá bá ń pàdé nínú ìjọ fear not international ministry sacrifice of praise làkórí àdúrà tuesday twenty eight oṣù kejìlá yìí ni yóò bẹ̀rẹ̀ ní thursday thirty àgùnbẹ́ni ìrọ̀lẹ́ làdúrà máa bẹ̀rẹ̀ lójoojúmọ́ friday thirty one náà nàdúrà crossover wádùn tuntun ọ̀pọ̀ ọlọ́run àtàwọn akọni ẹ̀mí ní bọ̀ bíi pastor mrs olúronke ẹ̀sán pastor jazz adédigba pastor joseph felsi lady evangelist bùnmi akínlẹ̀yẹ lady evangelist jùmọ̀kẹ́ owólabí pẹ̀lú fear not glorious voice olúwọ́mọlò pẹ̀lú kọ́ láti fi kí bí ìbàdàn ọkọ̀ lódòdó ẹ wọ̀ kẹ́ ẹ bọ́lẹ̀ níyàlẹ̀ wọ̀ fún ẹ ti rẹ́wọ̀n ọlọ́kadà ń bẹ̀ ẹ sọ fún pẹ̀lú balẹ̀. àròwá yes ojú ìwé kejìdínlọ́gbọ̀n punch la balẹ̀ sí bàgẹ́ báyìí ibi morocco ti sí kátólé ojú ọjà náà ni mo fàbọ̀ sí pẹ̀lú ìkéde wípé ó kéré tán ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún àwọn olùtọ́jú aláìsàn láti orílẹ̀-èdè nàìjíríà fifteen thousand nurses ní a ti gba ìwé àṣẹ mọ́fẹ́mọ́ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùtọ́jú aláìsàn ní ilẹ̀ gẹ̀ẹ́sì the United Kingdom ó kéré tán wọ́n ní ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún àwọn olùtọ́jú aláìsàn tí wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ yanjú láti orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti gba láísẹ̀nsì mọ́fẹ́mọ́ ṣiṣẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ license to practice ní the United Kingdom ilẹ̀ gẹ̀ẹ́sì láàrin ọdún márùn-ún sásìkò tá a wà é èyí wọ́n ṣírò rẹ̀ wọ oṣù kẹta wọ́n ń ṣírò rẹ̀ láti oṣù kẹta ọdún 2017 wọ ọdún 2021 tá a wà yìí ntí punch ti ó ṣàjọ níròyìn nu bó ni wọ́n ṣe àárí àkọọ́lẹ̀ yìí ìgbìmọ̀ kan tí wọ́n máa ń rí sí iṣẹ́ ìtọ́jú aláìsàn tó ń ti ìgbẹ̀bí láti ilẹ̀ gẹ̀ẹ́sì àwọn ni wọ́n fi àtẹ̀jáde yìí síta ní ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ní Àbújá àwọn òṣìṣẹ́ oníròyìn punch tí àwọn lọ rèé fimú fínlẹ̀ ńbẹ̀ gbọ́ àlàyé ọ̀rọ̀ gangan pé bí wọ́n bá gbé lórí ìtẹ́ tí wọ́n gbé lórí ìwọ̀n wọ́n ní orílẹ̀-èdè wa nàìjíríà ní orílẹ̀-èdè kẹta tí a ti ní nọ́ọ̀sì jù ní ilẹ̀ gẹ̀ẹ́sì wọ́n ní ipò àkọ́kọ́ àwọn orílẹ̀-èdè tó ní nọ́ọ̀sì jù ní ilẹ̀ gẹ̀ẹ́sì lórílẹ̀-èdè India àwọn ni wọ́n gbé first tí olùtọ́jú aláìsàn láti India pọ̀ jù ní ilẹ̀ gẹ̀ẹ́sì Philippines ní wọ́n gbé ipò kejì second nínú orílẹ̀-èdè tó ní olùtọ́jú aláìsàn àti òṣìṣẹ́ elétò ìlera jù nílẹ̀ gẹ̀ẹ́sì Nàìjíríà ló Philippines wọ́n ní Nàìjíríà ló Philippines orílẹ̀-èdè Philippines ní ipò kejì Nàìjíríà ní ipò kẹta India ní ipò kẹrin tí wọ́n ní nọ́ọ̀sì jù ní orílẹ̀-èdè England bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìròyìn yẹn ọ̀pọ̀ ọ̀pọ̀ pọ̀pọ̀ mọ́ka díẹ̀ ló ń sọ pé bí ìlú yìí ò ṣe gbé àgbàlẹ̀ bùnmíì lọ bí ti ń wínú lójú ìwé kejìdínlọ́gbọ̀n punch. ẹ jẹ́ ká lọ sínú agbo ti òṣèlú gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune mo ṣẹ̀ṣẹ̀ rí ni o gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n kọ síbẹ̀ wọ́n ní ọdún 2021 léyìí ti ń tán lọ yìí bá a ṣe ń wọ ọdún 2022 lọ́ọ̀kan wọ́n ní àwọn nǹkan kan bẹ́lẹ̀ tí nàìjíríà kò tí ì mọ ojútùú wọn ò tí ì mọ odó tí wọ́n dọ̀rùn lásì o lágbo ti òṣèlú tó sì ń béèrè fún ìdáhùn bí ó ṣe ń kù bí ọjọ́ mẹ́ta péréte tí a bọ̀ sínú ọdún tuntun ọdún 2022 ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan léyìí tí ọta kókó <clears throat> lẹ́ka òtẹ̀ṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà ni ló ń béèrè fún ìdáhùn ní kánmọ́kánmọ́ báyìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé àjogúnbá ni o láti ọ̀dọ̀ àwọn ìṣàkóso míì tó ti kúrò lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ bá sì wò ó jòjúmọ́ ní fẹjú kẹ̀kẹ́ mọ́ wa ní ẹ̀ka òtò ìṣèlú ó wá dàbí ẹni pé àwọn tí ń ṣàkóso ìjọba wọ́n ń tanra wọn jẹ ni o lára àwọn nǹkan léyìí tí ọjẹ́ kókó níbẹ̀ ìní bá ṣe fẹ́ mọ yọ̀ǹda agbára láti egun kan bọ́ sí egun bòmíì power rotation wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú lè tí ó làmìlaka lórílẹ̀‐èdè wa nàìjíríà pàápàá ẹgbẹ́ tí ń tukọ̀ ìṣàkóso báyìí all Progressive congress apc àti olórí ẹgbẹ́ alátakò people's democratic party pdp wọ́n ní wọn ò tí ì mọdó tí wọ́n dọ̀rùn lásì ò ní orílẹ̀‐èdè nàìjíríà báyìí látàrí pé báwo la ṣe gbé agbára kóńbì kan tí ó lọ síbòmíì power shift wọ́n ní àwọn ẹgbẹ́ òṣèlú méjèèjì báyìí wọ́n ní. Ni bá àyà ṣe gbọ́n lògúngbè náà gbọ́n àyà ń tiro ògúngbè ń bẹ̀rẹ̀ ògúngbè bá bẹ̀rẹ̀ báyìí àyà ò tiro ni wọ́n ní àwọn ìlànà lẹ́yìn tí wọ́n ti jọ fi àdéhùn sí lórí ó dàbí ẹni pé ọ̀nà ọ̀fẹ́ gbà bẹ́ẹ̀ lọ oníkálukú ìnísànsè kí yóò dùn tó àmọ́ síbẹ̀síbẹ̀ ibìkan òun náà nìyọ́ sàjà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti dé ìkànnlú lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti ń fèsì o bíi ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa olúṣẹ́gun ọbásanjọ́ ó ti fi ohun rẹ̀ kùn lórí eléyùn ìgbà tí ọbásanjọ́ ń sọ̀rọ̀ ó ní àwọn èèyàn tí wọ́n bá ní ìmọ̀ tó jinlẹ̀ gidi deep knowledge nípa economy nípasẹ̀ ọrọ̀ ajé ni kí wọ́n ó fún láǹfààní láti tún bọ́ sí ipò ẹni tí ó darí orílẹ̀‐èdè nàìjíríà kì í ṣe gbẹ̀wù dání ni wọ́n gbọ́dọ̀ fún àbá tó gbé wáyìí ó wà lórí ebè tí nǹkan dé dúró lẹ́ka ọrọ̀ ajé fórílẹ̀‐èdè wa nàìjíríà tẹ̀ báwo láti bí ọdún bíi mẹ́fà sẹ́yìn báyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n kàn ń rìn wọ́n kàn ń rìn ni tó jẹ́ pé wọ́n ti kú sára ní orílẹ̀-èdè yìí kódà ẹnìkan náà tó náà ti darí orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ ìjọba ológun ọ̀gágun àgbà Ibrahim Babangida òun náà tún gba ọ̀nà ìbúrú mi sí ọ̀rọ̀ yìí tó ní í ṣe pẹ̀lú báwo ni igun kan yóò ṣe tún máa jẹ ipò agbára lọ lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n gbé kóńbì kan bọ́ sí ibòmíì gẹ́gẹ́ bó ti ń sọ ọ́ ó ló ká kú ò ní ìlànà tá à ń bá bọ̀ tẹ́lẹ̀ ká paṣọ ìsíndà nípasẹ̀ àwọn arúgbó kàngẹ́kàngẹ́ tí wọ́n ń jọba lé wa lórí ó ní ẹnikẹ́ni tí ó bá bọ́ sí ipò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà kí wọ́n má jẹ́ kó pé ọgọ́ta ọdún bíi ti wò kí ọmọ ó ní bẹ́lẹ̀ ìbá kó ń bẹ̀ ó ní àtúnyàn yọnu lẹ́ka tí ń fi wọn alápè lórílẹ̀‐èdè nàìjíríà ní ọdún tí a wà yìí lọ́dún 2021 ó ṣe àlàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń fi ẹnu kun sáà ọdún mẹ́rin lẹ́ẹ̀mejì léyìí tí àwọn ẹ̀tọ́ wà nípò gẹ́gẹ́ bí ààrẹ tàbí àwọn gómìnà gómìnà tí wọ́n ń lò wọ́n ní àwọn kan sì tún wá ń dá bí àbá pé wọ́n kúkú jẹ́ ní tí ọ̀bà bọ́ sí ipò àkóso kó lo ọdún mẹ́fà ayọ̀ kan ṣoṣo wọ́n nítorí pé ọdún mẹ́rin ẹ̀ẹ̀mejì òun ó fún wọn láàyè láti máa jẹ gàba tí wọ́n wàá ṣe ní agbára lọ́wọ́ tipátipá ìbà lọ́wọ́ túláàsì òun gbọ́dọ̀ wọlé fún sáà kejì ni bí sì ṣe ṣẹlẹ̀ nù wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan báyìí ọ̀n fakùdé bá ìlọsíwájú lẹ́ka ètò òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ẹlẹ́yìí míì iná tún ni bí báwo ni wọ́n ṣe fààyè gba ẹni tí ò sí lábẹ́ ẹgbẹ́ òṣèlú kankan independent candidate tí ọmọ láǹfààní láti dìbò bẹ́ẹ̀ tá a bá gbarú ẹ̀ láyè lórílẹ̀‐èdè nàìjíríà yóò ṣe wá láǹfààní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o ẹgbẹ́ òṣèlú kankan àtàwọn tọ́jà aṣòfin wa wọn ò tí ì ríro bákan náà nínú ọdún èyí tí ń kọjá lọ yìí àwọn kan tí wọ́n jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ń pariwo wípé kí wọ́n yọ igun kan tó rí sí immunity èyún tí wọn ò fi ní mú àwọn tí wọn wà lórí ipò àkóso wọn yọ kúrò nínú òfin orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ pé ẹnikẹ́ni tó bá ti wà tí ọ̀dà báyìí tí wọ́n sí abíyá rẹ̀ tọkàn gbinrin tí wọ́n bá èérí níbẹ̀ wọ́n ní kóńtọ̀ wọn ọmọ jó lamba lábẹ́ òfin ni ọ̀pọ̀ tí wọ́n dábàá bíi méjìlá ni wọ́n sọ wípé àwọn nǹkan léyìí tí ó ṣeé o kó tún ọdún 2022 ṣe lágbo òṣèlú fún wa tá a bá lè bá a fi ojú wò ó tá a sì rò ó pé yóò ṣe wá láǹfààní inú ìwé ìròyìn ti Nigerian Tribune ni wọ́n kọ sí. tọ́ àgbà ọ̀jẹ̀ ẹgbẹ́ PDP kan ti ní ìdẹ̀ra dé láòkò tí People's Democratic Party ń ṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn èèyàn sì gbáyé gbádùn láòkò ju ń tàn rí báyìí lọ o àgbàjẹ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tí ó díje dupò ní ìpínlẹ̀ Delta tó lòun fẹ́ ṣe gómìnà Sunny Onosueke ó ti sọ pé orílẹ̀-èdè Nàìjíríà aráyé eré jẹ́ láòkó ìjọba PDP ọrọ̀ ajé ó sì sẹ́lẹ́ńsẹ́ dáadáa ó sẹ́ dáadáa lásìkò PDP junta rí láòkó APC lọ́wọ́ ó ní ìjọba tá a ní nínú PDP ńgbà tí wọ́n ń ṣèjọba lórílẹ̀‐èdè yìí ní ìjọba tí máa ń tẹ́tí gbọ́ ọ̀rọ̀ aráàlú tí wọ́n ó sì ṣe ìfẹ́ ọkàn aráàlú yàtọ̀ sílẹ̀yìn ìjọba tí PDP tukọ̀ ẹ̀ nílẹ̀ yìí níjọba tí máa ń tẹ̀lé ìlànà òfin rule of law tí wọn ò sì ní ní àwọn èèyàn tó bá fẹ́ fẹ̀hónú hàn kọ́ mọ́ fẹ̀hónú hàn wọ́n bọ̀wọ̀ fún ẹ̀tọ́ àti gbogbo ohun tí ń jẹ́ Nàìjíríà ni ìròyìn yẹn pọ̀ ọmọ pọ̀ o mọ̀ yá àkàdé ẹ̀ mo ṣẹnu dédé síbi sẹ́nẹ́tọ̀ kan tún ti sọ̀rọ̀ nínú ìròyìn míì ó ní ẹ wo bí wọ́n bá palẹ̀ ìgbégidá náà lójú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ Ṣàgámù sí Benin bí wọ́n bá palẹ̀ ìgbégidánà àwọn òṣìṣẹ́ agbófinró mọ́ kó ń bẹ̀ tí ò sí ti ń jẹ́ gbégidánà mọ́ ọkàn àwọn tí ń fọkọ̀ ọ̀nà lù sí ìlú gan ó tiẹ̀ balẹ̀ àlàáfíà ó tiẹ̀ jọba lọ́kàn àwọn èèyàn tó jẹ́rú ọkọ̀ náà ó ní ipa kékeré pọ̀ nípa mímọ́ gbégidánà tó jẹ́ ìgbésẹ̀ àwọn agbófinró lójú ìwé kẹwàá Vanguard tí mò ń kà yìí náà ọ̀gágun tó jẹ́ olórí ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti ní àwọn ń fẹ́ ikọ̀ àmọ̀tẹ́kùn ń fẹ́ kí wọ́n fòfin de mímọ́ rìn lálẹ́ àwọn ọ̀kadà yọ́n má jẹ́ kọ́kadà kankan ó rìn mọ́ ní alẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àlàyé ló dé o àlàyé lọ́bàdé o bẹ́ẹ̀ bá ti dójú ìwé kẹwàá Vanguard ntí state commandant àmọ̀tẹ́kùn ti ọ̀sọ̀ ẹ̀ka síwájú àti síwájú sí. ọ̀dà ìròyìn kẹrìí o láti ìpínlẹ̀ ọ̀yọ́ náà ni o wọ́n ní ilé ẹjọ́ gíga kan tó kalẹ̀ sílùú ìbàdàn ni ló ti sọ fún ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ pé kí wọ́n mọ́ gbà wípé òun pẹ̀tù ti ìjẹ́rù pé ó sì ní orí adé ní ìlú ògbómọ̀ṣọ́ o onídàájọ́ K Adédòkun nu ìdájọ́ kan tó gbé kalẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kejìlá tí a wà yìí ni ló sọ wípé ìdájọ́ ilé ẹjọ́ gíga kan tó ti kọ́kọ́ wáyé ni wọ́n sọ fún ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ pé kí wọ́n má dá ẹni tí ń ṣe òǹpẹ̀tù ìjẹ́rùmọ̀ gẹ́gẹ́ bí ọba àlàyé o wọ́n ní ìjẹ́rù wọ́n ní àdúgbò kan ni ní Ògbómọ̀ṣọ́ nígbà tí wọ́n tún máa gbé ìdájọ́ nkalẹ̀ wọ́n ní a sọ pé ẹni tó pẹjọ́ olóyè Pópóọlá Ọláníyì Èlíjà ni kí wọ́n dámọ̀ báyìí gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olórí agbègbè ibẹ̀ wọ́n ní orúkọ tí ọba aláyé ibẹ̀ ọ̀wà máa jẹ́ wọ́n ní yóò yí padà kúrò ní òǹpetu ti ìjẹ́rù yóò wá di oníjẹ́rù ti ìjẹ́rù gẹ́gẹ́ bá a ṣe rí kà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní. tọ́ ẹ̀jẹ̀ á tún lọ sí ojú ọjà lọ́hùn bá a bá padà dé èyí tó kù bẹ́jẹ́bẹ́jẹ́ ajá àbálẹ̀ ẹ̀ mọ̀ gbọ́. ajá àbálẹ̀ ajá àbálẹ̀ rẹ tó bá ọlọ́run o ẹ̀rù rẹ tó bá o. ọlọ́run ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń sọ̀rọ̀ ẹni dayọ̀ ń pè ọ́ síbi àkànṣe ìsìn ìfi àmì òróró yàn láti ṣí ọ̀run fún ìṣerere rẹ nínú ọdún twenty twenty two ìjọ the lost city gospel grace ministry àpáta nílùú ìbàdàn ní ìsìn ìfi àmì òróró yàn náà yóò ti wáyé láàrin aago méje àárọ̀ sí mẹ́sàn-án òwúrọ̀ ọjọ́ kìíní lọ́dún twenty twenty two january one wá kó wá gba agbára láti rí ògo lò nínú ọdún tuntun yìí olórin ẹ̀mí ni lady evangelist rebecca afọlábí àti àlùfáà olùgbà agbàlejò pásítọ̀ enoch fọlọ́runṣọ́ ní ẹ̀mí mímọ́ yóò máa gba ọwọ́ ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu níbi àkànṣe ìsìn ìfì àmì òróró yàn yìí ẹ má gbàgbé o ìsìn ìfì àmì òróró yàn fún ọ̀run ṣíṣí láti fi bẹ̀rẹ̀ ọdún tuntun yóò wáyé láago méje sí mẹ́sàn-án òwúrọ̀ lọ́jọ́ kìíní lọ́dún twenty twenty two nínú ìjọ lost city gospel grace ministry tó wà ní ma ali layout off akérèfọ́n street meridian bus stop níkọjá nnpc àpáta nílùú ìbàdàn wá fún ìfì àmì òróró yàn tí ó mú ọ tayọ tògótògó tuntun. ní new view event center ló tún gbé tuntun dé. gbọ̀ngàn ayẹyẹ tó tóbi àyíká tó dùn ún wò fóríṣiríṣi ìnáwó event center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gba òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe new view event center ọ̀yẹ́ ẹnu ẹ̀ ń ké lala ààyè ìgbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀ new view event center gbogbo tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́ni gbàgbé ló wà ń bẹ̀ gold vip chavari chair ẹ̀rọ amóhùndógbẹ̀mù sound system led screen moving headlight by electricity ohun tá a wá fi tayọ ní yàrá àgbàlódé tẹ́ ẹ ti lè sunrun ayọ̀ forílẹ̀sùká tá a yà sọ́tọ̀ fún gbogbo àwọn tó bá gba hall wa standard guest room new view event center wà ní plus five and six àkìlágbà estate along all saints college road àg àgbọ̀fẹ́tì off Jericho extension Ibadan. new view event center is very affordable call for enquiry or send a WhatsApp message on 0807 66 66 557 0807 66 66 five five seven new view event center make it a moment to remember. bíbíbù ni ẹ̀rọ èèyàn ìlú ìbàdàn ṣe rí péré wọlé dé. péré wọlé dé fún wa nílùú ìbàdàn. ó ti bára ọ̀tún ó tún ti fagbára kágbára Yeah, Adam's Desire, Adam's Desire. Yeah, amárale kókókó. Adams Desire ó tún dé kókókó bí ọ̀tá. Ìlọ́po ìlọ́po agbára lóògùn Adams Desire bá dé lọ́wọ́ yìí. Fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò. Kẹ́ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o. Ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ Bó ti wá kún fún agbára. Bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Oògùn Adams Desire orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti pòó pọ̀ tí wọ́n gbé e jáde. Ilé-iṣẹ́ Silken Limited Nature's Field ló ń pin tó ń tà àjọ nafdac ti jàn ló ń tẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹlẹ́gbẹ̀ sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero. ajá balẹ̀ ajá balẹ̀. àdúrà ìrántí ọdún kan bàbá wa bàbá bàbá wa aliaji olóyè adẹniran hamzat ọlátúbọ̀sún yóò wáyé nílé rẹ̀ tó wà ní nọ́mbà one dàpọ̀ adẹniran street ológun ẹ̀rú ẹlẹ́yẹlé nílùú ìbàdàn lónìí ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2021 ta wà yìí ní dédé aago mẹ́wàá òwúrọ̀ gẹ́rẹ́gẹ́ bàbá wa àkànbí ọmọ olódò kan ò tẹ́rẹ́rẹ́ ọmọ olódò kan ò tàràrà odò tó ń sàn wéréke odò tó ń sàn wéréke onípele kò gbọ́dọ̀ bù mu alábàjá wọn ò gbọ́dọ̀ bùwẹ̀ níbẹ̀ ògèdègèdè onísọ̀bọ̀rọ̀ àwọn ni wọ́n mu omi odò náà gbẹ o sunre o bàbá wa abiyamọ tòótọ́ àwọn ọmọ àtọmọ ọmọ ni wọ́n ń ṣèlédè lẹ́yìn rẹ̀. ènìyàn ọdún twenty twenty one tó ti ń kẹ́rù ẹ̀ ṣé kò wá yẹ kó o gba gbogbo eré àti ìbùkún tó wà nínú ẹ̀ kó o tún gba kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ìyanu ọdún titun torí ẹ̀ ní gospel promotion outreach ṣe ń pè gbogbo ènìyàn tó mọ̀ pé oòrùn tó kù nínú ọdún sì tó aṣọ ọgbẹ́ sí ìpàdé àdúrà marathon òpin ọdún sí ìbẹ̀rẹ̀ ọdún titun. ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá sí ọjọ́ kẹwàá oṣù kínní ọdún tuntun. tọ̀sán tòru ni o pẹ̀lú àkòrí ìrántí àtọ̀run wa. ìpàdé àdúrà eléyìí ò tún lé kéńkà lórí òkè bàbá àbí ẹ̀dẹ. aláṣọ ẹgbẹ́dọ̀rẹ́ local government lójú ọ̀nà ìbàdàn ìwó òṣogbo ní koríta ìwòye ẹ̀dẹ ìpín ìpínlẹ̀ Ọ̀ṣun o gbọ́dọ̀ gbẹ̀yìn torí pé. àṣìwé ìrántí kan mẹ́rin fi bọ́sẹ̀tì àti mọ́dékàì ìwọ olùkọ́ tọ́lọ́run fẹ́ sí ìwé ìrántí kan. ọlọ́run májẹ̀mú nineteen forty four lórókè bàbá àbíyẹ̀ dẹni kí n sọ fún ọ pé ìwọ gangan lẹ̀ rí kàn tó o bá gbàgbọ́ tó o sì wá. nígbà tí wòlíì ta fi ránṣẹ́ ìran wa yìí wòlíì Fúnṣọ́ Àkàndé evangelist mrs Adéjọkẹ́ Àkàndé àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alàyè mi ò sọ tẹ́lẹ̀ lórókè bàbá from twenty seventh of December twenty twenty one to of January twenty twenty two. ó di dandan kó o àríkẹ́ ẹ eh, ojú rẹ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí mama atm pos. èèyàn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí mama atm pos. àwọn bára máa mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyẹn tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ yàn kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for the live center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀ ọ̀run. appreciation mo dúpẹ́. ẹni tá a ṣe lórí ẹgbẹ́fà tí yóò dúpẹ́ ó bẹ́ gidi lórí ẹgbẹ̀je ni. àwa kọ̀ láti ya bara mòore jẹ láṣẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yọ́ ní bàárà wa ní fresh one oh five point nine fm fún bẹ́ẹ̀ ṣe ń ṣùgbọ́n wa láti bẹ̀rẹ̀ ọdún dàkókò yìí. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ iná ò ní tanwó yín. iṣẹ́ yẹn á túbọ̀ máa gbèrú design bricks rally academy golden fabrics fortunate bread top sources life plus safe border academy suits revolution plus precious cornerstone espn health concern educ consult kids own gsm market blessed water online dynamics extra large farms unique fabrics abelincon total grace oil and gas ibùdó jésù gbọ̀rọ̀mẹ́rò rock of ages ifit fly ìkejì arákejì aragon àjẹbí tradomedical olekoko living proof bakery food foodco taufik flavour solar telecoms dealer global danger alert twac tenitop oyo state internal revenue ds academy the apostolic nigeria cac in general. Plaza, Christ Revelation Ministry, Moist Fashion, Sweet Estate, Swim Ministry, Christian Training Center. Lórúkọ ìgbìmọ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Fresh FM là ń fẹ̀mí ìmúre hàn tá a sì tún kí i kú ọdún ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láyé. Àjò láṣẹ pẹ́ àmín. Ajá balẹ̀, ajá balẹ̀. Ẹ tẹ́tí sí pàtàkì yìí Daniel Ogijagba ẹni tó ń gbé ní ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn ọ̀rẹ́ tímátímá Daniel Okodowa ẹni tó náà gbé ní Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn ibi tó súnmọ́ St Isabel Nursery School àwọn méjèèjì wọ́n jọ lọ sílé ìwé Christ Apostolic Grammar School Ìpẹ́rù Rẹ́mọ nípínlẹ̀ Ògùn ẹ jọ̀wọ́ ẹni yòówù tó bá mọ Daniel Ògìjàgbà kó pe Gbénga Fádípẹ̀ ẹni tó ń gbé ní Òkè Bọ́là nílùú Ìbàdàn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight one five six three four zero zero two one. èyí tó ṣẹ́kù ajá àbálẹ̀ fún tòórọ̀ yìí báńkì àgbáyé World Bank ń kìlọ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà nípa gbígbé owó lé orí owó iná ọba eléyìí tí a ń san nílẹ̀ yìí wow báńkì àgbàlagbàyé ti kìlọ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn orílẹ̀-èdè míì tí ọrọ̀ ajé wọn ò tí ì san mọ́ná pé kí wọ́n mọ̀ tún máa dáṣà pé àwọn fẹ́ gbowó gorí owó iná ọba tí aráàlú ń san o torí pé yóò fi pọ̀ lupè fún ọ ni báǹkì yìí World Bank ní nínú ìtọpinpin àti ìlàkàkà láti jẹ́ kí àwọn orílẹ̀-èdè tí ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ tàwọn tọrọ ajé wọn ó lè bá ara àyè jókòó ìdẹ̀ra ló mú káwọn òṣìṣẹ́ ìwádìí lórí ipa tí mímọ́ gbówó lé iná ọba owó iná ọba tí ó kó lórí ọrọ̀ ajé àwọn orílẹ̀-èdè tọrọ kàn àwọn sì rí i pé nàìjíríà jẹ́ kan nínú àwọn orílẹ̀-èdè tí ó ń gbìyànjú àti máa gbowó gun owó e, orí iná ọba ìròyìn yẹn ó jù bẹ́ẹ̀ lọ mọ́ka díẹ̀ ọ̀dà ọ̀dà káàbọ̀ ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú ti ààrẹ orílẹ̀-èdè Gambia tẹ́lẹ̀ rí Yahya Jammeh tí wọ́n ti sọ pé ó jẹ̀bi o ẹ̀sùn ìfìyàjẹni àti ìdá àwọn èèyàn kan lóró kódà pẹ̀lú pípa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mẹ́sàn-án ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Gambia Yahya Jammeh iná ni wọ́n ti di ẹ̀bi rù lórí báyìí o pé ó jẹ̀bi ìfìyàjẹni lọ́nà àìtọ́ sísí àwọn èèyàn sínú gbaga àtìmọ́lé àti gbígbẹ̀mí àwọn èèyàn ní ìfọ̀nàfọ̀nso àjọ kan tá a mọ̀ sí Gambia Truth Reconciliation and Reparation Commission ìlú sọ bẹ́ẹ̀ jáde Jammeh ẹni tó ti wà ní orílẹ̀-èdè ti Equatorial Guinea báyìí níbi tó ti ń gbatẹ́gùn lẹ́yìn tí àga ti yẹ̀ mọ́ndì lóṣù kínní ọdún 2017 ìní wọ́n fi ẹ̀sùn pé ó tẹ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nígbà tó wà lórí àga ìṣàkóso àjọ yìí ni wọ́n gbé kalẹ̀ nínú oṣù kínní ọdún 2017 ní gẹ́lẹ́ tó kú olóróyè wọ́n ní láti ọ̀dọ̀ ààrẹ Adama Barrow lẹ́ni tí ìbò gbé wọlé nínú ọdún 2016 láti fi òpin sí ìṣàkóso mọ́sùmọ́tò ti Yàyà Jami. àjọ olómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò nílẹ̀ yìí INEC pẹ̀lú ète wọn láti lo ìlànà ayárabíàṣá fi máa gbé èsì ìbò bí wọ́n ti kéde ẹ̀ electronic transmission of results wọ́n ní ó dàbẹ̀ ń pé ète ń ó dàbẹ̀ ń pé ẹ̀kọ́ ọ̀rọ̀ nídìí ẹ̀ torí mm-hmm. pé <laughs> àwọn ìjọba ìbílẹ̀ tọ́pọ̀ rẹpẹtẹ ní orílẹ̀-èdè nàìjíríà ní òní íńtánẹ́ẹ̀tì débi wípé wọ́n wà á lo electronic transmission transmitter láti gbé èsì ìbò rebi wọn ò ti kéde ẹ o kò lè work ìròyìn yẹn ń pé ṣó lè work àbí kò lè work ó máa ó máa work now again ó máa work okay eh, tí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ bá ti ń wẹ́ẹ̀kì níbẹ̀ ó yẹ kó lè wẹ́ẹ̀kì náà ọ̀dà á dìde báyìí lórí ajá balẹ̀ fún tòní àmọ́ kó ti pé á mo gán ní ìròyìn kan lẹ́ẹ̀kan ó sì yẹ kí a mú ẹnu bá wọ́n ń ṣe àlàyé pé pẹ̀lú owó tabua tí báńkì àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sọ pé wọ́n gbé sílẹ̀ fún ìrànlọ́wọ́ àwọn àgbẹ̀ lábẹ́ anchor borrower program hmm. wọ́n ní síbẹ̀ ìrẹsì ò ní ìgboro ayé kódà pa wọ́n tọ́ wáyé pé owó tabua èyàn eight hundred and fifty billion naira tí wọ́n gbé kalẹ̀ fún ìrànlọ́wọ́ wọn lábẹ́ anchor bora yìí tí wọ́n bá kúkú fi ṣèrànlọ́wọ́ wọn máa fi kó ìrẹsì orílẹ̀-èdè nàìjíríà yóò di yàwálù ni wọ́n ní kí wọ́n láríjà owó tí wọ́n gbélẹ̀ tí wọ́n ní àwọn yá àwọn àgbẹ̀ àmọ́ tó di rẹ̀ inú òwe ìròyìn ti Nigerian Tribune ni wọ́n kọ sí. anchor borrower hmm. hmm. ìyanu àṣẹlẹ̀ ó máa zẹ̀ lákòótẹ́ ẹ̀yin ara wọ́n ní ọ̀rọ̀ ẹ̀ ń pọ̀ sí mi ò ń bá wa lọ AFCON o ọ̀sìmẹ̀ mm-hmm. out of AFCON. Okay. Mm. dókítà tí tó jẹ́ dókítà àwọn ní Napoli gan sọ pé ah, ìyanu nìkan ló lè jẹ́ kí ó sí mẹ́ ló lè jẹ́ kó kó bá wọn kópa nù ìdíje pẹ̀lú Juve ní ọjọ́ kẹfà oṣù kẹne ìyá àfi bí mire àbí kí ni jẹ́ miracle ìyanu náà ni pé bí miracle bá ṣẹlẹ̀ nìkan ni ó fi kópa òsínmẹ̀ agbé ọ síwájú olúwa mo da ìpè mi pọ̀ mọ́ ìpè àwọn bàbá bàbá. ọ̀rọ̀ jáde àṣẹ kìí ṣe àṣẹ tẹ̀lé pé gba ìwòsàn gba ìwòsàn mo fẹ́ rí ọ ní afcon o. alright ibi láti ṣẹnu dédé síbí lórí ajá balẹ̀ fún tòní ìyókù ó di ọ̀la nígbà tí a tún máa pàdé yín ní rabaji gan títí ìgbà náà ẹ ṣeun bí ojú ọ̀nà. ó tó wá dọ̀la kó tó di ọ̀la ọ̀hún Eh, àwọn èèyàn ti ń fiṣẹ́ sọwọ́ pé níbo làwọn ò ti rí tíkẹ́ẹ̀tì for now torí pé ọjọ́ Sunday nìkan la fẹ́ ṣò rẹ̀ ọjọ́ kejì ọdún Rubicon Fresh FM àti KS Cinema nìkan ní tíkẹ́ẹ̀tì wa ẹ̀ ń bá fẹ́ rà kó tó dijọ́ yẹn àmọ́ njọ́ yẹn náà yóò tún wà lẹ́nu ọ̀nà fún gbogbo ẹ̀ ń bá fẹ́ wo Rubicon ẹ ṣé o mo dúpẹ́ o ìyanu àṣẹlẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀.